ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات آيات مفصلات واستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى قالوا يا موسى ادع لنا ربك بما عهد لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينفقون فانتقمنا منهم فأغرقناهم اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ولما يصنع فرعون وقومه وما كانوا يعيشون الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فعباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله ọba ìkẹ́ ọba ìdẹ̀nà adúpẹ́ fún tó yọ̀ǹda fún wa kí ká máa bẹ láyé ká máa bẹ láàyè látàrí ti Islam ọlọ́mọ ìyọ̀wá ní dáírọ̀ Islam láìláì mo jẹ́rìí pé kò sẹ́ni kan tí yọ sí tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba àṣù tí kò lórogún tí kò lẹ́gbẹ̀rà ọba tí ìròyìn rẹ̀ ó yàtọ̀ sí ìròyìn àwọn ẹ̀dá ẹni pítẹ́ nìkan bá láàmì láàká wọ́n ní sọ pé ọ̀kan ṣoṣo àlàpà tí mo yin igbó kìjìkìjì kìí ṣe bàbá ìyáná mọ́ àwẹ̀kọ́ ní wípé ọlọ́run bá lábẹ́dà bàbá tá ń sọ yẹn igbó tá ń sọ yẹn gbogbo ìpátá ọlọ́run ló dà ìran kò ṣeé fi wé àìfẹ́ àwọn nǹkan ẹ̀wẹ́ lọ wẹ̀lẹ́kọ́ nìkan ẹgbẹ́ náà ní wàhálàkọ̀ kúlà ṣẹ́yí ọ̀kọ̀dàrú tàkùdìrà ó dá gbogbo kí ó sì pé gbogbo rẹ̀ bí ó sì máa lọ nínú sọ́ọ̀tù ààlà sáfẹ́sì náà ọ̀pẹ̀ ìkàlẹ̀ ààlà alẹ́rẹ̀ ìkọlọ́kọ́ fàṣọwà ọba tó dá gbogbo nǹkan fàṣọwà ó sì ní aláṣẹ pé wọ́n lẹ́yìn ọ̀dàrọ̀ ó pé gbogbo fàhádà ó tọ́ka lóko sọ́nà ló sì gbogbo wẹ̀ ẹja ní omi yóò sì rí ní omi ọlọ́run ní ìmọ̀ ìranú ọ̀lẹ̀ yóò sì máa rìn nínú ọ̀lẹ̀ táwọn ìyàwó gbogbo ìlẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ọlọ́run lè mọ̀ ọmọ tá a bí tá a fọyàn sẹ́nu ẹ̀ ní tá à ń wí àti tó náà wí kò yíra wa ọ̀rọ̀ tí wọn ò yé tí ẹ̀ náà yé wa ṣùgbọ́n bá bá dẹ́nu ẹ̀ fàhádà bí ó sì fa ọgbọ́n ọlọ́run tó ti fi máa tàbí ta ló kọ́ hádà bí ilham nílọ́lọ́ ìtàkàyà ilham lè yọ̀nà inspiration látọ̀dọ̀ ọlọ́run fún yàtọ̀ sí revelation tó lẹ́gbẹ́ wọn máa ń lo gbólóhùn revelation inspiration gbà mí wáhàyè ẹgbẹ́ lọ́rọ̀ ṣe sọ́nù sọ́ọ̀tù náà ọ̀hà lọ́wọ́ ìlànà hẹ́lì ọlọ́run náà ṣe sí oyè níbẹ̀ yẹn orí orí wọn dáadáa bí ọlọ́run olùkùtì ìmáàlà ìlẹ̀hàn wípé báńkì ní ìlẹ̀hàn òun náà ni ìṣípayá ọlọ́run òfin nǹkan náà yẹn irú ẹ̀ ṣẹlẹ̀ sí ìyá Mùsá ṣe pé ọlọ́run aránṣẹ́ sí ìyá Mùsá káàkiri sọ́ọ̀tù tọ́ra kọ́sọ̀ọ̀sì àti ṣùgbọ́n yàgbé àkọlù ránṣẹ́ sí yẹn látàkùn àwọn èèyàn fi sọ pé ànábì ọlọ́run pé àwọn obìnrin tó jáde ní wa pápá àwọn mùsùlùmí àtàwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wọn wọ́n sọ pé ọlọ́run obìnrin náà jáde bí ọlọ́run nígbà wọn feminist ní táwọn náà sọ sọ pé ṣe bí nínú Quran tọ́lọ̀ sọ fáwọn ẹni pé ó sọ fún wa kó lóore ìyá ìlà ìyá à ń ṣe sí mi ẹ̀rọ sì sọ pé àìmọ̀ ìlà kún lè mú sa aránṣẹ́ sí àwọn sọ́kẹ̀ pé àwọn sáná àlẹ́bì ni wọ́n hẹ́yìn náà lálù fún wọn ìbéèrè ni pé oye náà sáná bí ọlọ́run bàbá lọ ní àwọn àlọ́ọ̀kù وأوحى ربك إلى النحل أن اتخذي الجبال بيوتا Ọlọ́run ní àwọn olúwa rẹ̀ ránṣẹ́ sí òye pé láwọn òkè kó máa gbé bẹ̀ nínú ibi kó máa gbé kó máa ṣe afárá oyin kó yẹ máa jẹ́ àǹfààní fáwọn ọmọ ènìyàn tí oyin máa dànù bí ọlọ́run ìlà àbá sọ wípé wáhálù yẹn ìlẹ̀háàmù ló tún sí inspiration lọ́kàn fún ẹ̀yẹ manipulation ojú ìṣẹ́ ọlọ́run ìlẹ̀háàmù yẹn yóò mọ̀ pé méjì ha ìkan jẹ́ ti ṣe ìtọ̀ ní àkútèṣù ní àwọn tí wọ́n ó kè hàn tí wọ́n kàn nílé sọ̀rọ̀ ọlọ́run sọ báyìí fáwọn ẹ bá sì kí wọ́n lè tọ́ wọ́n lè gbọ́ ohun yẹn tó ti ṣe ìtọ̀ ní àlè èṣù tó bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀gbọ̀n àwọn olùkọ́ lọ́nu mo rò pé ti ọ̀rọ̀ yìí sì ṣùgbọ́n èyí tó wá lábọ̀dọ̀ ọlọ́run níyà yẹn ìyẹn gbogbo tó yóò bá ṣe ti ṣùgbọ́n ìgbà alábàgbé oṣù láì pé tí ò bá bẹ lọ́n kún ní ó sọ kò ní ó sọ bí kò fẹ́ gbọ́ bí èèyàn kò sọ pé òun ó obìnrin yẹn sùn kára ẹ̀ tó yá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́pọ̀ làwọn lẹ́wọ̀ aláìníyàn gbọ́dọ̀ nípa ń sọ kò gbé ìmọ̀ méjì ló pín sí sọ́márì tí mo kàwá sọ ní ọ̀rọ̀ yẹn ìkan wàhábíyà ìkejì kàsíbíyà ìmọ̀ kan wà tó jẹ́ pé ẹkùn ní lákọ̀dọ̀ ọlọ́run náà ló fún ìyẹn ìkejì ní bá a ṣiṣẹ́ fún ètò jẹ́ ẹkùn lákọ̀dọ̀ ọlọ́run yẹn wá pín sí méjì ọ̀kan ní àlè wáhẹ́yù ìkejì ní àlè ìhàn olùkó tí wáhẹ́yù yẹn afárá ní ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ìlè hàn yẹn à ń fún yàn à ń fẹ́ràn kó kò sẹ́ńtà àlè fún yẹn pé tọ́sọ́nà àtọ̀dọ̀ ọlọ́run káwa náà léèrè lọ́dọ̀ lọ́wọ́ ìgbé ọ̀rọ̀ wa kójó jẹ́ ọ̀rọ̀ ṣàkà kójó tí yóò tọ̀ wá sọ́nà orí ìta máa béèrè ní sọ́rọ́ tó fa tí àmì ojúmọ́ mi èdè ní sọ́rọ́ tọ́lẹ̀ ìtìlákì pé ti kéjì tó jẹ́ kàfí àbá ṣiṣẹ́ fún bí ẹ bá ṣe ṣe gbìyànjú sí ni ó ṣe nímọ̀ yẹn tó bí ẹ bá ṣe wá súnmọ́ lọ́wọ́ tó ní ìmọ́lẹ̀ ìmọ̀ yẹn ó mọ̀ ọ́ gbèsè ayé èèyàn bí ẹ bá ṣe bẹ̀rù ọlọ́run sí ni ó ṣe wúlò wọn bẹ̀rù bá bẹ̀rù ọlọ́run tó gbìyànjú tó nímọ̀ yẹn ìmọ̀ yẹn ò ní jẹ́ tìmọ́lẹ̀ gbogbo tí àwọn ìsọkúsọ pọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa kò ní sí ìtọ́sọ́nà òdodo fún un alimuhim ìbá sọ́nà ní pé Allahu khaliqu kun ọlọ́run ló dá gbogbo nǹkan pátápátá ló sì kò jẹ́ ní à òun náà ló pèsè fún gbogbo nǹkan wàyà jẹ̀mí òun náà ló sì tọ́ gbogbo nǹkan sọ́nà. ní kíni níbàámu pẹ̀lú kádàrá rẹ̀ èyí tó ti kọ kalẹ̀ fún kalẹ̀ náà. wọ́n á jẹ́ ìdí ọlọ́run bá yín nìkan ìjọsìn tó sí lòdòdò tó sẹ́lò ní àyàfi àlá olóró ìjíṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ lọ́rùn àyè lọ́sán sí gbogbo àgbáláyé pátá èèyàn bí àtàlìjẹ́ náà bẹ̀rẹ̀ láti fà wọ́n yọ kúrò ní àwọn ọmọ tó ti gbọ́ ayé dàrú lọ sílé ìmọ́lẹ̀ kan ṣoṣo náà ní ìmọ́lẹ̀ Islam ìkẹ́ àtàlà ọlọ́run tó máa bá pẹ̀lú àwọn ará rẹ̀ tí wọ́n mọ́ kan gbá àti gbogbo àwọn sọ ábà rẹ̀ tí wọ́n bá ló bá kárí gbogbo mùsùlùmí àgbẹ̀lá ayé pátá tí ó yà wọn lẹ́lẹ́ lẹ́yìn ilé àkírà wọn ní kíkí ti Islam pé àlàáfíà ọlọ́run àwọn ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí àjẹ ìjẹ tán rẹ̀ ti ń jẹ́ àlùbáríkà kò mọ̀ ìtàkùrọ̀sọ tó wá láyé tó wáyé láàrin ànábì Mùsá àti àwọn èèyàn rẹ̀ rami Ísírẹ́lì lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti fún ní ìṣẹ́ tàbí tó ti gorí àwọn òpìdán tí Fìràwọ̀ tó wá dẹ́rù àwọn èèyàn kó wọ́n fi àjẹ wọn tó sì tún sọ pé òun ó bẹ̀rẹ̀ sí fa àwọn ọmọ ọkùnrin nípa ó pa wọ́n pọ̀ òun ò ní rọra pa wọ́n mùsùlùmí adé ẹ̀ torí pé tó sọ́njọ́ náà ní wípé sànùkọ́ tí wọ́n ṣàlàyé pé á àwọn nìkan kọ́ ó ti gba ṣáàdà láàrin ziyara àti mohammed fa ara ìtẹ̀kfíìr ìta yóò àwọn àkùpà ìgbéyàwó àwọn díẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ tẹ́lù fún wa bá àwọn ọmọ ìsọ̀rọ̀yí tí wọ́n sọ fún Mùsá pé ṣáájú kí o tó dé wá bá wa ní jíṣẹ́ ìyà làwọn ń jẹ láì kí o tó dé inú ìyà náà làwọn wà èsì tí Mùsá fún wọn wípé ìfarabalẹ̀ olúwa yín bọ̀ wá bá ọ̀tá yín yóò sì wá fẹ̀ ìṣàkúlé lórílẹ̀ yóò wá máa wò ó kílẹ̀ ìlànà ẹ̀ṣin ó yẹ kọ́lọ̀ tí mo bára ṣe ọlọ́run ẹ̀mí jì ni wọ́n ṣàṣeyọrí lórí rẹ̀ ni wọ́n wà wọ́n kọjá àlà ọlọ́run ẹ̀mí jìjì ìyá ó sì jẹ wọn. ìyá abẹ́rẹ́ ìkẹta ọlọ́run ìyá abẹ́rẹ́ ìkejì ọlọ́run ní àwọn ọ̀tá wọn tí wọ́n jọ tọ̀ ọlọ́run ṣùgbọ́n tọ́lọ̀ láti fìyà jẹ wọn. wọ́n fọ̀n ká wọ́n wò lé wọn wọ́n wọnú mọ́ṣáláṣí wọn wọ́n sì pa wọn pàkúbà. ọ̀rọ̀ pé ìtàn yẹn kì í ṣe ìtàn tó pamọ́ láti ṣàlàyé ẹ̀gbà tó ti lọ sí ilẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìjọ tọrọ bá dé ní àrùn sọ ọdún yẹn ẹsùn ìfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lẹ́yìn eléyìí àwọn kan sọ àwọn ẹ̀kọ́ tó wà nínú àwọn àyà yẹn fún wa olórí rẹ̀ òun náà ní ká dúró ṣinṣin ká sì máa bẹ̀ lọ́wọ́ kó fún wa ní ìdúró ṣinṣin. lónìí àwọn ọmọ tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n ṣàforí wọn tán kí ló wá ṣẹlẹ̀ ní àyà one hundred and thirty نعم ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون أرهني أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ọlọ́ni wà lápọ́dé àkọ́kùnrin ààlà fìràhùn dájúdájú agbára àwọn èèyàn fìràhùn màmú bìsìmí wà nápùsìn nínú àmàrọ̀ làálàhùn yàtàkàrún àwọn afáà ní agbára àwọn yẹn ìtàbàrún náà wò wà tàbí náà yẹn bí a tó wọn wò. Hmm? a kí ni àdánmọ́ wọn pẹ̀lú kí ni sìní ìjọ ń pè bẹ́ẹ̀ náà ni ọ̀dá òjò ọ̀rọ̀ láti sánmà àfi jẹ wọ́n níyà kó máa jẹ́ ìdánwò fún wa ìyẹn nìkan kọ́ wà náà sí mínà fàmọ́ọ̀ àti àdínkù níbi èso làálẹ̀ ẹ̀kàdùn ìgbé àwọn nǹkan ọ̀pìn wọn adínkù ó ṣe máa ń mú èso rẹ̀ wá kò mú wá má hmm, kò mú wá má tẹ̀síwájú. وَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ Ọlọ́run ní إِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ tí dáadáa kan bá ṣẹlẹ̀ wọ́n rí àrísìkí kan gbòrògbòdìyẹ wọ́n ní lánàá àdìgì wọ́n eléyìí tọ́ sí wa gẹ́gẹ́ ṣe ṣàlàyé ẹ̀rọ tafsir lánàá àdìgì hádà lánàá bí wọn nà sàkókò hmm? èyí tó tọ́ sí wa ní tẹ̀síwájú. wà á tún síbà mú sẹ́yìn àtúnyẹ tọ́yẹ̀wò bí Musa wà máa. àmọ́ tọkùnrin kan bá ṣẹlẹ̀ sí wọn ètò sẹ́fẹ̀kù sàyẹ̀ à tàbùkù bá wọn yàtọ̀ ìyáwó bí Musa wọ́n ṣàfihàn aburú orí inú sọ́dọ̀ Musa wà máa àtàwọn tó tẹ̀lé wọ́n gbàgbọ́. Gẹ́gẹ́ bá a ṣe sọ nínú tẹ̀síìrì náà lọ́dún yìí, bá a lọ sí ọ̀ṣọ́ tó yá àsì látọ̀ náà rán àwọn òjíṣẹ́ méjì sí lóka. A tún kó wọn lọ́wọ́ pẹ̀lú kẹta tí wọ́n sọ fáwọn aráàlú kó jíṣẹ́ ni wọ́n. Ṣàpé ní tí wọ́n padà sọ fún wọn ni pé iná àtọ̀ ìyá wọn ikọ̀ ẹ ti kórè ìlú àwọn nílé pẹ̀lú pẹ̀lú pèsè jẹ́ àsìmọ́ náà wọ́n bá kan ṣoṣo. Na làwọn tẹ̀lẹ́tẹ̀kùn tẹ́ẹ̀ bá pè wọ́n tẹ́ẹ̀ bá dáwọ́ ọmọ ìpè sí ìsìn ọlọ́wọ́ ọmọ ọ̀kan ṣoṣo tẹ́ẹ̀ bá dá dúró lága ìjùlọ nìyàkùn áálẹ̀ yìí lóko wálẹ̀ ẹ̀rọ̀sà nìyàkùn nínú àdáàbọ̀n ààyè ìyá ẹlẹ́tẹ̀lẹ́ kò tọwọ́ wa jẹ yìí. tẹ́ bá tọ́lá tí ipa ti kà sẹ́yìn lọ́dún tó lọ ànábì wa hood àtànábì sọ́ọ̀lì kí ni wọ́n sọ fún ẹ lé wọn kú òun òlu yín àwọn tí wọn sọ pọ́ọ̀kan ṣoṣo lọ́wọ́ ká mọ́ sí òsà ìnáwó ìnáṣó yàtọ̀ àwọn ilé ìfẹ́ sọ fáwọn mọ́ àwọn ilé wọn sọ fáwọn mọ́ ilé wọn kú ẹ sì rí pé ní tó ṣẹlẹ̀ sí wa nìyẹn lọ́dún yẹn kò ṣàlàyé ọ̀rọ̀ yẹn gan-an pé tó ṣẹlẹ̀ sábà sísá wa ti ń ṣe à ní yunifásitì àwọn sẹ́nẹ́tì wọn lọ jókòó àwọn ìgbìmọ̀ tó ga jù ní yunifásitì nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn là ń pè sẹ́nẹ́tì. wọn á lọ jókòó wọn ni wọn ṣe senate extract wọn á gbé dressing code jáde wọn ní under dressing over dressing àṣe ètò àṣe jù nínú aṣọ wíwọ̀ wọn ní àṣe ètò ni kéèyàn wọṣọ kó má di eégún kó má di orúnkún ẹ̀ ó ṣe àyà sílẹ̀ wọ́n aṣẹ́ jù ní kéèyàn wọṣọ fún gbogbo ààrẹ irọ́ ni wọ́n pa alágbàdì ni wọ́n wọ̀ internet ṣe dandan ẹgbẹ́ mẹ́lẹ́ àwọn ẹlẹ́ àpò ní yunifásitì tí wọ́n yẹn wá ẹgbẹ́ àti ṣe àìmẹ́jọ wọ géètì ẹlẹ́kìlá àìmẹ́jọ dókò láìbírì mẹ́jọ ọbẹ̀ láàbù mẹ́jọ níbẹ̀ ṣé wàá rà àti ọmọ mẹ́kún mi ní orí ìta àwọn ẹlẹ́jọ́ rà lẹ́jọ́ àwọn ẹlẹ́fíìsì mo lọ sí teaching hospital kan ní south west yìí brother kan ṣojú mi ni mo lọ bẹ̀ lọ sí teaching hospital yẹn. ṣe ọ̀ pé ní teaching hospital àwọn medical doctor àwọn tí wọ́n ṣe tí wọ́n jẹ́ student wọ́n máa ń wá fún clinicals. ṣe brother yẹn ṣe dé orí ọ̀gbọ̀n ẹgbẹ́ ọ̀gbọ̀n yẹn náà kọ̀ ṣùgbọ́n tó ẹ̀ ó wà lókè kókó sẹ́sẹ̀ ọ̀kan náà àwọn tí senior rẹ̀ kìíní ọlọ́ pè wọ́n àwọn tí wọ́n ṣe consultancy lọ́wọ́ tí ń kọ́ wọn ó ṣe rí báyìí ó kàn kó ojú sí i ó ní are you coming to this class this way àwọn àwọn ènìyàn dẹ̀ wọ lápòtù aṣọ tí wọ́n ní kí wọ́n funfun ó ní no no you don't come to my class like this o oh. pé kò lè wá kíláàsì o ìwọ̀n yẹn ṣáàtọ̀kún mo ti rí pé ẹ̀sìn ìṣojú mi kì í ṣe pé náà ṣe ọmọbìnrin kan tó wọ skẹ́ẹ̀tì skẹ́ẹ̀tì yẹn kan rọra kọjá sísàlẹ̀ káká ni ìyẹn ló ń pèlú láìkó mímì mo sì ní àrùn ah, dàgbà lẹ́ẹ̀kọ́ bá ti mo wá ní bùkátà láti lọ sí orúùmù tó wà nílé mo lọ yọjú mọ̀ náà wà láwọn ìgbà ọ̀gá mi ti bá gbé mi wọ́n làwọn sítúdẹ́ǹtì tó ń ṣe mẹ́tì ebi wọ́n ní òkú ìgbàlódé àgbà yunifásitì nítorí àti bá tún nílẹ̀ ní ìlú ọ̀nà ìlú because medicine we use to teach us you to gangan bẹ́ẹ̀ ni ẹ̀mí gangan kò fà tó ń bínú tó koro ojú sí kọ́dà mùsùlùmí tó wọ ọṣọ dáadáa ní irú mẹ́sìn lónìí. so àwọn ìyẹn ìdí tó fi koro ojú sí kẹ́lẹ́ máa sọ fún òun mọ́ ẹ̀rọ ṣe ní àpèjúwò nǹkan ìyàtì ẹgbẹ́ wọn kó ìnáwó ìyẹn sún yẹtàpá àwọn àwọn yóò yẹ sọ fún àwọn máa ìgbà náà bá ń lọ bá wọn lórí wa pé àwọn tí ó yá wọn yẹ kì í ṣe pé wọ́n àṣejù ṣùgbọ́n wọn ò fẹ́ rí ẹ̀sìn nínú ọgbà torí pé àwọn pẹ̀lú nígbà ní ṣàríyọ̀ jíjá àwọn ẹ̀kọ́ ṣàáìrò àmì ẹ̀sìn emblem of religion tẹ́ bá ti rí wọ́n ti mọ̀ pẹ́ sí ìwọ̀n ò fẹ́ rí kìíní ìyẹn wọ́n fẹ́ kó parẹ́ kí ló kàn pẹ̀lú ẹlẹ́rìn أين الاحتجاج والدراسة أو فهم شيء àbíbáṣepọ̀ ló wà láàrin ilé ìyànṣẹ́ àti ilé kò lóun orí tẹ́ ń kọ̀ tèmi kí wọ́n sọ ti ẹni èmi yóò kọ pé bàtí ọ̀bá bá sì kọ ló fún ṣùgbọ́n tó ń fẹ́ lọ́fẹ́ ní gbogbo àwọn èèyàn kò mẹ́ ní ẹ̀la bàbá wa kò gbọ́ nígbà náà àwọn ọ̀sọ̀kọ̀ ti wọn ọ̀sọ̀kọ̀ ti wọn dáadáa kódà àwọn àkàrà bá débi pé ọ̀nà ẹ̀yìn bá fi ẹ̀rọ ọmọ kíjí máa ń gbòòrò bàtà sọ pé dáadáa bàtà ẹgbẹ́ àsìkò ìrún jímọ̀ ní ọ̀dà ìsáàbùsọ ọ̀nà ìwé ẹ̀wà kàmí ẹ̀bá gàbẹ́tì lọ́wọ́ kírun jímọ̀ wá ń gbòòrò ọ̀rọ̀ yẹn burú gbà yẹn o dáadáa wọ́n bá bàbá wa tẹ́ gbọ́n ní ẹ̀sìn ẹ̀jẹ̀ ńláńlá àwọn náà sọ pé kò yé wọn. ìyàwó akẹ́yẹ kan béèrè lọ́wọ́ wa àwa là ń lọ sùkúù àwa lẹ́sìn ní kọ́ lẹ́sìn láti ti kọ́ wa lẹ́sìn láti ilé ọwọ́ wa ló kẹ́ ẹ ti lérò pé kí ni ká wí fún wọn tá a bá dé bẹ̀ ẹ̀ léèrè lọ́wọ́ wa ní táwọn wá lè ń bẹ̀ ilé ẹ̀sìn ọ̀pá yín ni wọ́n. eléyìí jẹ́ aburú kan tó ń ṣẹlẹ̀ sáà mùsùlùmí pàápàá lẹ́yìn yorùbá yìí àwọn tá a dé lórí ẹ̀sìn táwa fẹ́ lọ yọjú síjọba tí ò ní wa la fẹ́ lọ ṣe àwọn tó mọ̀ nípa ẹ̀ àtọ́tẹ́rì tá a miss by pé wọ́n kí ń là yín lọ́yẹ̀ kí ni wọ́n ń ṣe tí ò dá kó lọ ṣe ń ṣe àwọn yóò ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan dédédé lọ bẹ̀. kódà bí wọ́n sọ̀rọ̀ nípa mínísírì ní sìnkí mo máa ń bẹ̀ ṣe báwọn brothers ti máa ń ṣiṣẹ́ mínísírì tí wọ́n ti jẹ ps tó ti jẹ kí ni màá lọ béèrè. òun ló ṣàlàyé àdúgbẹ́sọ̀rọ̀ mẹ́sìn tí pẹ̀lú ìjọba wọn lè ẹ ṣàlàyé fún wa bóun ni a ṣe lè tí ò ní àfẹ́ǹtì ẹ̀sìn wa ó ní bá àwọn àgbẹ̀ pé wọ́n ṣàlàyé bíríbírí àdàbẹ̀ pé ó ṣe yẹ kó rínú àbẹ̀ pẹ̀lú ìrọ̀lẹ́ra rẹ̀ mọ́dàmọ́ ló provision láìwá provision láìwá làwọn fi kù wọ́n lójú so ibẹ̀rù ọ̀rọ̀ tí mo ń ṣàlàyé òun náà ni ọ̀rọ̀ àwọn kìbùtì àwọn ìran fìràwùn ọlọ́ ní wà ní tòsí ní musa yìí à yàtàtọ̀ yàrá bí musa wà máàwù máàwù tí aburú kan bá ṣẹlẹ̀ sí wa wọ́n ní musa àtàwọn jẹ́ gbàgbọ́ pẹ̀lú ẹ̀kọ́ kó bá wọn. ألا إنما طائرهم عند الله ألا إتي ملو kílẹ̀ fi máa gbọ́ ní ẹ̀gbọ́ ìnìyàn náà kọ̀ irú ẹ̀gbọ́ yìí ní ilé ìwọ́n tó ti kíyèsí ilé Yorùbá kan ni kíyèsí yẹn pé wọ́n fẹ́ kéèyàn máàkì lẹ́yẹ wọ́n fẹ́ sọ pàtàkì hánà ètí ilé hánà ẹ̀gbọ́ hánà ẹ̀kíyèsí ọ̀rọ̀ tá ń sọ yìí ìnáma tọ̀ ìrùrù ẹ̀yìnlá lọ́ aburú tó ṣẹlẹ̀ sí wọn yẹn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá bá wọn àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run wàlàkì nà. ولكن أكثرهم لا يعلمون مصائبهم عند الله هذا قول ابن عباس وقال أيضا إلا من قبل الله aburú ni ọ̀dọ̀ ọlọ́run ti máa bá wọn bóyá wọn ò lè ronú bí wàdà ọlọ́run wà láàkí na àfárọ̀ tó ń ti bẹ́ẹ̀ ṣùgbọ́n o tó ń ti bẹ́ẹ̀ àfàwọ̀hún àwọn tó pọ̀ jù nínú wọn àìsàkọ́pọ̀lọpọ̀ ń bí torí ti wá ní tẹ̀fìlì àwọn tó pọ̀ jù nínú àwọn banoit àwọn ọmọ mísírà jọ yẹn àwọn èèyàn fìlà láàyè àìmọ́ wọn ò mọ̀ ara bí tẹ́lẹ̀ bá ka kúrán yorùbá ń ṣe lọ́tún bí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kò mọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ bá kéwọ́n yóò wáyé pé a ismu tẹ̀sídì ìrẹ̀lẹ̀ apsa èyí tó pọ̀ jù superlative in English láti pé láti pé big bigger biggest many more most most ìrẹ̀lẹ̀ apsa ṣùgbọ́n most of them knows not àwọn tó pọ̀ jù nínú wọn ṣe kí ni wọn ò máa náà. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين. wọ́n wá sọ láti fi ṣe hàn ọ́ bí Musa àtàwọn tí ó gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n ní máa mọ̀ tí ìnàbí ìmì àyà àti gbogbo nítorí owó wá nínú àmì gbogbo nítorí owó wá nínú àmì èyí yòókù kò mú wá nínú àmì litasaharọ̀ náà bí ha láti fi gbìdán fún wa fáwọn aláṣẹ lákàbí mọ́mí ní àyíkọ̀ ọkọ̀ tí lẹ́kọ̀ọ́ yẹn tó gbogbo ti ń ṣe yẹ wọ́n ìdán kí ló sì fà tó fi ń pè mí dán lọ́dọ̀ tiwọn ni pé lọ́dọ̀ wọn ń jọ́ náà náà tó láwọn afá padà ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe wà nù sọ́ọ̀tù sùkúrù sura forty three aya forty seven ta kàlánà ẹ̀rí pé wọ́n ń sọ fún Musa ń bẹ̀ alayhi salatu wassalam bàǹkà sọ́ọ̀tù sùkúrù sura forty three aya forty seven tọ́lọ̀ ní ìkọ́lùyà àìyá وقالوا يا أيها الساحر دع لنا ربك بما عهد عندك إننا لمهتدون وقالوا nígbà tí ìyà yẹn bẹ̀rẹ̀ sí jẹ wọ́n á padà sọ àwọn ìyà yẹn kúrán ayà kúrán ní mẹ́sàn-án lámìta fún mọ́sá àtọ̀rọ̀ táwọn afá sọ lórí ẹ̀ ìgbà táwọn àmì yẹn dé idán làwọn pe àmì kọ̀ọ̀kan olùgbòtiyé wọ́n tẹ̀ pé wọ́n pọ̀ bá mi lè torí fi àrùn sọ wípé tó bá mú àmì kan wá jẹ́ ká lè. ìdí tí wọ́n fi ń pè nídán ni wípé ọ̀dọ̀ wọn lọ́wọ́ àwọn tí wọ́n kà kún èèyàn pàtàkì ìdán ni wọ́n gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ Yorùbá náà àwọn ẹgbẹ̀jì olóògùn kà àwọn fàdèyí olóró láwùjọ àìkóyàn wọn kiri ẹni pé ìkọyàn wọn kiri tí wọn bá kọjá aládùúgbò gbogbo ìlú wọn ẹni òun àti láì ẹ̀kọ́ jẹ àbẹ̀wò kì wọn fún lẹkọ gbogbo ọmọ ẹkẹ ó sàmọlé tóró lè lẹ́yìn ó kàn kọjá lọ jẹ pé ẹni yóò sàmọlé yìí lọ ní ha ha ha ha kí ló dé tọmọ yìí rẹ́rìn ni ṣé fàdéyìn ò kọjú mọ̀ kọjá mo lọ bá lé táwọn ọmọ rẹ náà ní kó má ní. ọmọ bá lẹ pé ọmọ lágbájá ni tí ìbá ẹsẹ̀ yìí dákun má bínú ọmọ rẹ náà ní ìbá ní o tó bẹ́ẹ̀ àgbẹ̀ni ẹ máa lọlé nígbà táwọn ìdílé lè kú ní rẹ́rìn. bẹ́ẹ̀sì ni kìí kọ́mọ yẹn fi ń ṣe yẹ̀yẹ́ àwọn ń ṣeré fún rẹ́rìn wá rúkú náà fi ń ṣe yẹ̀yẹ́ yóò sọ fáwọn àgbẹ̀ náà ẹgbẹ́ pé agẹ́ rẹ̀ lọ ó wà pa ibi kan nínú ọpọlọ rẹ̀ tí máa mú yàn rẹ̀ rìn ìbẹ̀rẹ̀ àwọn lọ kan ẹ̀rí yẹn yóò wà máa rí bí ìbàdí yẹn mú tó mí ní ìlànà chemistry yẹn fún wa lólẹ̀ tí wọ́n pè ní laughing gas nitrogen oxide kí ni formula rẹ̀ n2o iupac rẹ̀ ń kọ́ iupac rẹ̀ ń kọ́ nitrogen four oxide okay ó gẹ̀ẹ́tì so wọ́n ní laughing gas ní bí gas ń bẹ̀rẹ̀ bá mí sínú atẹ́gùn kan ní ìlú rẹ̀ ní àkékèké ni kíní yẹn lọ affect nìkan ní brain ìlọ́pàá tí wọ́n bá ń gbé wẹ́n níbẹ̀ lọ́dọ̀ dọ́kítọ̀ orthodox dókítà tó kọ́ṣẹ́ tí wọ́n àwọn dọ́kítọ̀ wa ń ṣe tí wọ́n pè ní evidence based medicine àwọn wà lọ sí bí ọpọlọ yẹn ibi tí ilé ẹ̀gbẹ́ tó wà ń bẹ̀ wọ́n fẹ́ lọ inhibit yẹn pé wọ́n fẹ́ lọ dá nǹkan tí mú yàn mẹ́rin kéèké yẹn dúró bẹ́ẹ̀ wọ́n àfọlóògùn kan sọ̀rọ̀ ló bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n sàṣì ni wọ́n fi yí wọ́n máa sùn ṣáá ni torí pé àjọyọ̀ yóò wà lọ lọ síbi kan yóò dùn bẹ́ẹ̀ tí oògùn yẹn tó ń lò ìpínlẹ̀ tán yóò tún padà tó tọ́ ọkọ̀ ló jẹ́ pé irú èyí o àbí kéèyàn ẹ lọ́hùn kó lé àjẹmú kó bẹ pátápátá ọlọ́run sàánà wa tí wọ́n wá sọ pé àyè àṣà rẹ̀ òkú idán. alábẹ̀rù idán mọ sa àwọn àfáà ní. ẹ̀jẹ̀ pẹ̀lú idán bẹ̀rẹ̀ mọ sa àwọn àfáà ní wọn ò dédé pẹ̀lú idán nítorí pé àwọn tó máa ń ṣe nǹkan ìdánwà láwùjọ tí wọ́n jẹ́ àwọn ìdánsáyìn wọ́n mọ̀ wọ́n sí pé kìí ṣe pé wọ́n sọ ọ̀rọ̀ yẹn láti yẹpẹrẹ torí náà bá ayé kan bàlágọ̀ èyí ó rò pé ìsìnzá ni fún wọn sáré èèyàn rò wípé wọ́n fi yẹ̀yẹ́ musa fẹ́ òpìdán máa bọ̀ nígbà tó ní òjìṣẹ́ lọ àwọn bá wa sọ nù tẹ̀síìrì pé kèé ṣe pé wọ́n fi yẹ̀yẹ́ musa wọn ò mọ ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá òpìdán lọ gbogbo ti yé o ni wọ́n fi sọ fún pé ó dùn ìlànà ọ̀rọ̀ bàkà báwa bẹ ọlọ́run rẹ bímọ àyìnlá àyìnlá pẹ̀lú àdéhùn tọ́lọ́run ti ṣe pẹ̀lú ẹ ìnìyànà làwọn olùtàdúró tọ́lọ̀ bá ti lè gbà wá tó ń mú ìnira ikú àdánwò ìtúbà àwọn ọ̀nà àwọn náà mọ̀nà ọ̀gbọ́n tí ṣọ̀gbọ́n làwọn ṣàṣọ wa lágbára sí sọ́tọ̀ àárọ̀ ètí àbábọ̀ náà. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين أرسلنا عليك طوفان أبارك أمسيون أمي omi yanu ló bá gbogbo ẹ̀mí ilé gbogbo ilé onígbà bẹ̀. wàlìjà ọ̀ọ́dà àti àwọn tata olú tata wọ iṣu tí máa ń jẹ nǹkan oko iṣu ku ìlú wọn jẹ wọn ẹnìkan ní ó máa rọ mí sínú àwọn alákàrẹsẹ̀ fáwọn ah, ẹ̀jẹ̀ tata tá ń pè lápùtà nínú àá kó jẹ́ kúbi ní àjẹ́ kan ni <laughs> ó lè jẹ́ tán nítorí wọn bá dá a lẹ́yìn ó fi jẹ àwọn kan yíyà ẹ̀ lè rí nǹkan ṣe sí èyí tá a fi jẹ tán lè tó ṣe pé ó kàn wá kì í ṣe tọ́lọ̀ fẹ́ jẹ wáyà mo rò pé ó jẹ́ kan yóò hàn lọ́rùn ọlọ́run sànù ọ náà wà lóko mọ̀lẹ̀ àbí kò ní ṣe pé náà àti iná àwọn àfáà bíi hafiz ìmẹ́gbẹ̀dọ́ ìdẹ́nìkan tẹ́yìn ó ṣàlàyé ọ̀rọ̀ táwọn apá sọ lórí iná yìí ó ló lè tú sí iná ara bá a ti mọ̀ ó sì lè tú sí kòkòrò tó ń ba ọkà wọn jẹ́ ìyẹn ni ọkà tí wọ́n gbìn alkamọ̀ wheat yẹ́bà náà ṣe ń gbin sọ́dọ̀ ọkà bàbà tàbí àdúṣe fáwọn òkú máa bá jẹ́ ṣé wíìfù náà gbà níbi tù kí ló bàjẹ́ kòkòrò tó bá gbàgbé jẹ́ ìyàjọba wíìfù àti tó ń bẹ̀wà jẹ́ kúkúrú ẹwà wọ́n ní ìtumọ̀ kejì tó lè jẹ́ nìyẹn òun ló wá fà tí ó fi fa oúnjẹ wọn tó dínkù tí ò fi sí oúnjẹ fún wọn tẹbi fi pa wọn torí pé gbogbo tó yẹ kí wọ́n jẹ làwọn kòkòrò yẹn ti jẹ tán ó sì lè jẹ́ náà tara náà bí jẹ wọ́n lórí ní ìwọ̀n ìjẹwọ́ láṣọ ẹgbẹ́ náà aṣọ jẹ ara iná orí ń torí iná ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ lọ́rọ̀ jẹ wá tí náà bá jẹ́ lórí yìí ó kọjá kò mọ bus stop o ẹbí ìgbà kan wọn kiri kan wà tí ń pè ní kò mọ bus stop tí wọ́n bẹ̀rẹ̀ sí kò mọ ẹ bá ti rí alábọ̀dọ̀ tó tàbí tó ti kú kò sí ojú wọn fi abẹ́rẹ́ ah, ah, ah, kọ́kọ́rọ́ mọ́tò yẹn fi hàn ọ́ ìlọ́bí bus stop ló wà ní kò mọ bus stop tàbí ìdérí opener kúpà tàbí ń ṣí minerals soft drink láti ra múdá kò mọ bọ́sọ̀ ní ìyọlẹ́nu yóò rà tí mo bá kò rí ẹkùn tó ọba kò yóò rà máa fi ókùnà yẹn ọ ibi tí yíyọ. irú àwọn kò mọ bọ́sọ̀ bá tó bá dàbò lú kan wàhálà dé àbípẹ̀lá kọlọ́hún sànù wa. ọlọ́run fi jẹ wọ́n yíyá wà lọ́fáàdì àtàwọn ọ̀pọ̀lọ́ pàtẹ́ ẹ̀ ló fẹ́ mú mi ọ̀pọ̀ ọkàn sí kàn mú sínú omi tó fẹ́ mọ̀ o tó dànù ní kó gbomi mi àwọn ọ̀pọ̀lọ́ tó bọ̀ àwọn àkúrú tó ti fẹ́ gbomi ẹ lọ kú ti ráfà wọ́n tó bọ́ ọ̀pọ̀lọ́ dé sọ́ni pé wàhálà ní àpá sọ́mọ́ ọ̀pọ̀lọ́ mú mi wà dáná àti ẹ̀jẹ̀ àyàtì mufasọ̀lá àti ọ̀rọ̀ méjì náà wọ́n sọ pé àwọn àmì mufasọ̀lá àti tó fojú hàn tí ó sì èjì mo fa sọlá tí ó tó tẹ̀léra wọn wàtàkùbárù wọ́n ṣe gbìlàgà wàkánà kọ́wọ́ mojìrì ní àwọn wọ̀nyí wọ́n jẹ́ kìnnì wọ́n jẹ́ ìjọ ẹlẹ́ṣẹ̀ mojìrì mù ni wọ́n mojìrì mù ni wọ́n. àwọn àmì wọ̀nyí nínú sura seventeen ayáwó rẹ̀ náà wọ́n rìn. Suratul Isra sura ẹlẹ́ẹ̀kẹtàdínlógún àyà kọkànlélọ́gọ́rùn-ún Ọlọ́run sọ pé mẹ́sàn-án làwọn àmì tá a fún Musa Suratul Isra àyà one hundred and one Ọlọ́run ní mẹ́sàn-án ولقد آتينا موسى تسع آيات بينات. Ọlọ́run ní ti pàápàá dájú ṣáká fún Musa ní àwọn àmì mẹ́sàn-án bàjínà àmì pọ́npẹ́lẹ́ àmì tó fojú hàn àmì gbangba àmì gbangba làṣáta kìí sáàmì ìkọ̀kọ̀ àwọn kan máa bá mi ìkọ̀kọ̀ hàn yàn ọkùnrin tó ní ìlú nílùú ní ìmọ̀ bọ̀ wà níbi ìlú àwọn ọwọ́ kọ̀ọ̀kan wọ́n wà ní ní o wàlíyù gidi ní o àmì tá a fún Mùsá pé wàlíyù ní àmì gbangba ni èyí sábì kọ̀ bàgì náà ó fojú hàn kò pamẹ́. نعم فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا أنا أدري إسرائيل آي إسرائيل آية. àwọn nàṣọ́rọ́ ó wà náà tí wọ́n lò jọba wọn làwọn mọ́ nù. inú rẹ̀ náà ni àyà àkùnrin àtúní pátá ní àlà dígírì ní kó tó láta àyàmọ́ ó láwọn lẹ́rìí àyẹ́ ń bá wí pé ká máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó bá dojú mọ́ ọ lọ́wọ́. eléyìí kìí ṣe bẹ́ẹ̀ ní tọ́lọ́wọ́ sọ bí òun ni wípé àwọn bàánú ìsọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sáwọn míì àwọn bá ti pìtàn fún wọn èyí tí mo sá mọ́ wá èyí tó ń sọ fún ọ yìí béèrè wọn yóò máa jẹ́ ìmọ̀ jẹ́ ìṣó torí pé tó ti kọjá mi nínú tàn èyí ni ó fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ kì í ṣe bá náà ní kó lọ béèrè kí wọ́n ṣàlàyé fún ṣùgbọ́n lọ béèrè kó o fi mọ̀ pé tá à ń sọ yìí kì í ṣe lọ. Òun tí àdúgbò wa Muhammad sallallahu alayhi tó fi ṣàlàyé ọ̀rọ̀ Yusuf ìbéèrè náà ló fà á. Àwọn yẹn àwọn lárúbáwá wọ́n máa ń gún àwọn yẹ̀wúdí àtàwọn nàṣàrà tí wọ́n wà ní ìlú Mẹ̀dínà ní kẹsẹ́ pé kí wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ ànábì àwọn àṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ nípa àwọn òjíṣẹ́ wọn láti lè dójú tànábì torí pé wọ́n mọ̀ pé kò gbọ́tàn yẹn rí kì í sì í ṣe ran èdè wọn ò sì papọ̀ kò sì kàwé kò mọ́ kọ kò mọ́ ká àmọ́ gbogbo ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ànábì èsì ìpanumọ́ ní fọ́ irú rẹ̀ ní tí bàbá ànábì ń sọ̀rọ̀ ànábì ìdíyẹ dákú wọ́n béèrè tí ń sọ̀rọ̀ Mùsá àti Fìràhùn wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ níbo làwọn bàbá ìsọ̀rọ̀ yìí wà tẹ́lẹ̀ kí ló sì gbé wọn débi sọ́ọ̀ nítorí fà á sí wọ́n tún yìí lóṣù fún ẹgbẹ́ nínú Kùránì sọ́ọ̀tù yìí ṣùgbọ́n rẹ̀ pé ìgbẹ̀yẹ̀ ń sọ̀tàn nínú bíbélì pé gba ìkàbá ìṣẹ̀lẹ̀ láti bá ìkàbá ìṣẹ̀lẹ̀ láti jẹ́ ìsìn panumọ́ fáwọn ọba mi sọ yìí ọlọ́run fún ànábì mímọ̀ yẹn ó sì dáhùn torí pé ọlọ́run ránṣẹ́ ọlọ́run ni béèrè lọ ìdíjà àrùn nígbà tó dé wá bá wọn ọ̀là lẹ́hùn fìràún láti musa dé fìràún wá sọ fún wípé ìdílé làdúgbò kàyà àmọ̀sá màsúwọ̀ èmi ò rí ìwọ Mùsá yìí mi ò kọ́ sí kankan àyàfẹ́ ní àṣàṣì ti mú masrur masrur masrur ẹni tá àṣàṣì ẹni tá àṣàṣì ti mú ní kaos tí a bá sọ pé wọn ò lè ṣe ń pè yàn wèrè àwọn tí wọn bá ti lọ lọ́gbọ́n bẹ́ẹ̀ ṣe sọ fún sọ́ọ́lì náà nìyẹn. قال لقد علمت ما أنزل الله إلا رب السماوات نعم قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا سبحان الله ọ̀rọ̀ lójú ẹ̀rù ṣẹ́gun musa tẹ́lẹ̀ nígbà tí bá fẹ́ àwọn sọ̀rọ̀ ọ̀nà ẹ̀rọ nígbà fúlẹ́sì nígbà tó ní wèrè ní musa musa ní kó tó ta kìló tẹ́ bá ṣe làákà ìrọ̀ táwa sọ ìlú bá wọn ṣẹ́gun ti dọ́gbọ́n pé mọ̀ ń wèrè bá wọn pé òun ní làákà ìrọ̀ ṣùgbọ́n ní bí kò tọ́rọ̀ bá dójú ẹ̀ nígbà míì ó làá mọ́ ọ̀rọ̀ yẹn ìyẹn làwọn tẹ́mi àwọn aláya kókó náà kí èyí kọ́kọ́ máa rọ wọn tó bá dé kọ̀ọ̀kan èèyàn ní rọ wọn náà èèyàn là mọ́ wọn direct kò ní Musa ṣe ń bí oníwàlà pọ̀lọpọ̀ náà ní Musa wá sọ fún Fìrìhàn ìní astafula Musa wá sọ fún Fìrìhàn pé làkọ́dí àyíká ilé Fìrìhàn náà ó màmá dájú mọ́ àǹzálà àláàyè gbogbo àmì tí mo wúrà ìgbésẹ́ni tó fún mi ẹnìkan kan sọ̀kalẹ̀ ìlànà bùsànà wájú àyàfi olúwa sánmà tilẹ̀ basọ́ọ̀rì àwọn wà ìmì làásùnùkà ya fìràúnú masbúrọ̀ ó ní àwọn àmì yìí basọ́ọ̀rì ló jẹ́ ìwòye ní tí ó fi ṣe làákàyè wípé òdodo lọ́rọ̀ ọlọ́run ó wá ní ìmì èmi náà làásùnùkà ní orí rẹ̀ fìyàrọ́ náà tí mo rò ọ́ sí ni masbúrọ̀ ẹni pàmò ẹni sí lọ fún ẹni ta ẹni àrùn ní ọmọ sùkúrù musa ní òun rí sí wèrè àmì òun náà ní òun rí wọn náà sẹ́yìn tí ó pa mọ́ àwọn àmì mẹ́sàn-án yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ o ní ọ̀pọ̀ apá fún musa sọ́ọ̀tù tọ́ àti ká ike kẹtàdínlógún sí ìkọkàndínlélógún sora twenty aya seventeen to twenty one gbàtọ́ lọ́wọ́ bá ní wọ́n máa tiri kàbí yàmi ní kàyà mọ́sà ní àṣọyá نعم, نعم. وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي نعم. وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى kí ló fẹ́ ṣe mo máa ń sinmi lé lórí mo máa fi ń fa ṣàpé igi wá àwọn sì ní já ewé fún àwọn ẹran àgùntàn tó kún sí wọn tó ń lò fún nǹkan mi kí lọ́wọ́ wá sọ fún ọ. قال أل قال ألقها يا موسى نعم فألقاها فإذا هي حية تسعى الأولى má n bá dé jù mo rò pé àmì ẹlẹ́ẹ̀kejì mo ní ti ọwọ́ tó di funfun gbòò lẹ́yìn ìmọ̀ ara rẹ̀. wà á kú mi adájá ilé ajá náà ìdájá kúrò jẹ bẹ́yìn mọ́ àbíkúgbọ́ ìrì ẹlẹ́ẹ̀kejì tọwọ́ rẹ̀ pàbí yá ṣáàbí mo ṣàlàyé kínú ìlàjá ìlú àwọn kan sọ pé wà á kú mi ṣáàbí mo ṣàlàyé pé ọmọ àjẹrẹ àwọn yóò ní àpòló ti kọ́ ọwọ́ wa fi sọ pé tàná kò jù wà ní Kùrán torí pé jákùn lọ́lọ́ pé nìkan wọ́n bẹ̀ ẹ́ tí bọ́ bí àpò ó lè kó bá kú ó lè bí bá èèyàn lè dá wọn ló pẹ̀lú pé níbo náà kò wúlọ wà ẹgbẹ́ náà sọ̀rọ̀ wọn náà wọlé rọ́lọ́sọ̀ ṣùgbọ́n mo ṣàlàyé pé kọ́ bọ́ bí ọ̀rọ̀ aṣọ ọwọ́ ń bí funfun àmì ẹlẹ́ẹ̀kejì ló ní. àmì ẹlẹ́ẹ̀kẹta ó ní táàkà nínú sọ́ọ̀tù àárọ̀ àyà one thirty sí ní òun náà ní ọ̀dá òjò lẹ́yìn náà ní ẹ̀kún ìkómi lẹ́yìn náà ní ti àwọn iṣu lẹ́yìn náà ní ti iná tàbí kòkòrò tí bàtà oko wọn jẹ́ lẹ́yìn náà ní ọ̀pọ̀lọ́ lẹ́yìn náà lè jẹ́ àwọn mẹ́jọ tá a kà yìí ẹnu àwọn àfáà pẹ kò lórí ẹgbẹsẹ tó yàgbẹ ẹnu ṣùgbọ́n ìwòlẹ lẹ́ẹ̀kẹsàn abákan nínú àwọn àfáà wọn ṣàlàyé pé ẹlẹ́ẹ̀kẹsàn òun ni òkun tó pín sí méjì tá a padà kà síwájú níwájú wa padà kà nínú sọ́ọ̀tù tọ́ ha àyà twenty àyà seventy seven sọ́rọ̀ ogun àyà kẹtàdínlẹ́ọ̀gọ́rin bẹ́ẹ̀ ọlọ́run ṣàlàyé wọn bẹ́ẹ̀ bàbá tó wo náà. ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي الله لا رنشا موسى أن أسر بعبادي mú àwọn ènìyàn mi jáde lóru òru ní kẹrin àjò yìí. فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى واضرب لهم طريقا وأجونك فوا في البحر يابسا سبحان الله كي نقول ojú omi òkú ọlọ́wọ́ ní yábàṣá tí ó jọ ní gbígbẹ sẹ́yìn ọlọ́wọ́ gbígbẹ lójú omi ọlọ́ọ̀ni mẹ láàtàkọ̀ má bẹ̀rù láàtàkọ̀ má bẹ̀rù má bẹ̀rù mi ni dárò kan nìyí. Lílépa yẹn ni láti ara ẹ̀rí pé àwọn ti kó àtẹ̀yà dárò kan bí máa kó lè bá hmm? àdèrọ́kà òun yóò dírí kùkú sotie wọn bẹ̀rù dá ọkà ilé bá kan wàhálà ṣá wọn sì fàyà kí wọn yàtọ̀ ìbẹ̀rù ta kọ́kọ́ wọn bẹ̀rù pé musa ọba ẹ fìyàwó ọba ọlọ́nà wàhálà bá ṣá wọn bẹ̀rù pé ó tẹ̀lé sínú odò ẹgbẹ́bẹ̀rù méjì tí ó wà nù fìyàwó ọba ọmọ ẹ yóò lé wa ọlọ́dún ọba yẹn nù orí omi lẹni àtọ̀ kọjá ìpínlẹ̀ bẹ̀rù ní tẹ̀lé sínú omi gbogbo ìyẹn wọ́n ní àmì kan ní tábàwò twenty six aya sixty three ọlọ́run tó sọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú báwọn máa sọ òun náà dúkìá àwọn bàmí ìsọ̀rí pásítọ̀fúlà dúkìá àwọn àwọn èèyàn fìlẹ̀ ọ̀hún ti àparun tábàwò kó sura tó ṣì wà fifty seven sura twenty six aya fifty seven súnà kẹrìndínlọ́gbọ̀n àyà kẹtàdínlọ́gọ́ta náà fi náà náà súnmọ́tò ṣùgbọ́n fifty seven to fifty eight náà. إن هؤلاء لشرذمة قليلون wọn láti bẹ̀ ọlọ́ni àwọn wọ̀nyí làṣẹ̀dímọ̀ ìjọ díẹ̀ ni wọ́n ṣíbímọ̀ tí a nù èdè lágbára tí ó fi ròyìn àwọn ìjọ kékeré ó mú nǹkan kan dání nínú yẹpẹrẹ tí wọ́n ní ṣèdímọ̀ ohun nǹkan kan dání nínú kíni nínú yẹpẹrẹ ọ̀rọ̀ tí wọ́n sáré lábá kan lọ́nà bá àmì ní àìkí wà tó yàn jẹ́ sọ̀rọ̀ ọ̀sọ́lá máa ń ṣàlàyé àwọn ìlànà kan nígbà tí nǹkan ó ní ṣé ó dé mọ̀ yẹn ó ní fi ìṣe mínà kíni mínà àkọ́ nínú ìyẹ̀pẹ̀rẹ̀ ní ẹ̀ àtọ́rí bọ́ọ̀lù jẹ́ pípẹ́ dáadáa àti pé ẹni wá kọ́ bàlá náà àti dìlálàtì àlùfà yóò mọ àwọn ẹ̀kọ́ yẹn dáadáa. Fìtáwọn ló fi ròyìn wọn, àwọn Mọ́sá, wọ́n ní Fa'ars Fìràwọn fi mọ̀dà ìní Hàṣírí. Fìdáwọn ránṣẹ́ sí àwọn ìlú láti pàwọ̀ èèyàn jọ. Ó wá ń sọ fáwọn èèyàn pé ìnà àkùnlá àwọn bàbá ní Ìsìràyìn tẹ́rí làṣẹ̀bí ló tún kọrin lóhùn ìjọ yẹpẹrẹ tí ó kọrin wọn ọ̀rọ̀ àwọn eléyìí sọ wọn náà wà lẹ́nu nínú ìlú wa wà nínú wọn lánàá lọ ọ ìlú wọn wọn ti wọn wọn wọn kó wọn ti iṣẹ́ sí i wọn kó ìbínú bá wa làbọ ìlú wọn kó wọn kó ìbínú bá wa gbogbo ẹ àìfà ìlú náà máa yàgbẹ ìlú náà wà yàgbẹ bọ́ọ̀bù náà wọ́n ń ṣe nǹkan tó ń bí wa nínú nǹkan tí ò gbónú wa nù. وإنا لجميع حاذرون وإنا لجميع حاذرون gbogbo wa pátápátá la sì ti wà nígbàradì fún wọn hadirun à ń ṣọ́ra à ń ṣọ́ wọn ni tí wọ́n fẹ́ yọ wá gbé ike ni mo fi ń sọ yẹn nínú èdè tiwọn lónìí náà. فأخرجناهم في من جنات وعيون الله فأخرجناهم اليوم من جنات وعيون أوام وجاد أوام فرعون أتخير من جنات كل ọgbà ìdẹ̀ra wọn àwọn oko wọn tó dá yẹn wàkùn yóò àti àwọn ọmọ àwọn ọdún bẹ́ẹ̀. wàkùnúùsì wa maqamin karim. wàkùnúùsì kanṣu àtàwọn pẹpẹ ọrọ̀ wà maqamin àtàwọn ààyè kẹrí tó jẹ́ ti àpẹẹlẹ àwọn ìjókòó ọlá wọn àwọn ọkùnrin bẹ́ẹ̀ pàtàkì. كذلك وأورثناها بني إسرائيل. ọ̀rọ̀ wọn ṣe rí wà àwọ̀sùn náà àwọn àjogún àwọn nǹkan yẹn tàlàjogún ẹ̀ fún bàní ìsọ̀ọ̀ì fún àwọn ọmọ ìsọ̀ọ̀ì wọ́n ní nínú àmì ẹni apákan náà sọ yìí ìyẹn ni pé ọ̀rọ̀ wọn apá gbogbo nǹkan tí wọ́n ní apá àwọn ètò wà lórí àbàdé ìsúná ìwọ̀jogún ẹ̀ náà nínú olè tààkà nínú sọ́ọ̀tù àwọn fúlẹ̀ẹ̀kan tọ́lọ́wọ́ba àlékè ọlá tó sọ pé a fi ọ̀dá a fi dá wa apá kan náà àfa ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn nǹkan oko wọn ò ṣe dáadáa dídí èso yẹ kù nínú àmì tí a fún Musa nìyẹn ìyẹn lọ́rọ̀ táwọn àbá nípa ẹ̀. واسي ولما وقع عليهم الرجز قالوا يا موسى نعم قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل ọlọ́ni fàlámà kàṣàfùnà àní òkúrè jìsà bàbá wa kakú òfin wọn àbítì ìyá náà pápákanáà àbá tuntun sí àjàkálẹ̀ àrùn ìlà àjàlẹ̀ lọ sí àsìkò kan láfi kúrò wúgbà ìgbúhù àsìkò tó jẹ́ pé a ti yọ̀ǹda rẹ̀ fún wọn ìdáàmú yánkì fún yẹn pé tí ìyà yẹn bá ti dé àdáwò yẹn bá ti dé ṣe pé a ti lọ ta lọ sọ́ọ̀tù sókúrú rẹ̀ kan tí wọ́n sọ pé yá sáàì ìrẹ́ ìdán yá ayọ́ àsáàì ìrẹ́ ìdán ó dé orí àlẹ́ ọ̀pá bá a bí olúwa rẹ̀ pẹ̀lú àdéhùn tó ti ṣe pẹ̀lú rẹ̀ tó bá ti bá wa bẹ̀ ẹ́ àwa náà máa bẹ ní ìmọ̀nà yẹn tó wọ́n tẹ̀lé ọlọ́wà ń sọ pé tá a bá ti wá ka kúrò ìlà ajá yìí ń ba ìlú fún àsìkò kan tá a yọ̀ǹda fún ẹ ìdá ohun kò fúrò wọ́n tún yẹ àdéhùn tí wọ́n ti ṣe wípé àwọn ó tú àwọn ọmọ ìsírẹ́lì ilẹ̀ fún ta ni àwọn ìsọ ìdẹ́fẹ̀ musa kí wọ́n máa lọ wọ́n yẹ àdéhùn yẹn náà. فانتقمنا منهم الله باك فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين فأغرقناهم في اليم سنوبكم bí anẹ́hùn kápítàbù bí aya àti náà nítorí bí láti tẹ̀mọ́rì torí bí wọ́n pe àwọn àmì wa ní ọ wàkánù àìníhá bọ́ọ̀ fìdíhìn wọ́n sì jẹ́ni tó fọ́ra nípa àwọn àmì wa olùgbàgbéra ni wọ́n níbo ni wọ́n ti wọ kó sínú òkun tàbá wọnú alukur'an ọlọ́wọ́ bá lékè ọlá ó sọ fún wa nínú sílá ẹlẹ́kẹ̀ẹ́ wa nínú kur'an bí fìràwọn ló ṣe bẹ̀rẹ̀ súrà tó wà ṣáájú súrà tó kú àyà ninety sí ninety three súrà twelve tó Yunus súrà ẹlẹ́ẹ̀kẹwàá وجاوزنا ببني إسرائيل إلى البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال وجاوزنا بني إسرائيل البحر أمر أمم إسرائيل الله يقول fa àtìbá àhùn fìrà àwọn ojú ìgbò tó ń ti bẹ́ẹ̀ fìrà àwọn òde òun àtàwọn ọmọ ogun ẹ̀ àtìbá àhùn wọ́n sá ń tẹ̀lé wọn ni lẹ́ni tó lérò gbà káwọn dá wọn padà sílẹ̀ mísírà káwọn lè máa jẹ gàba lé wọn lórí. fìrà àwọn àtàwọn ọmọ ogun ẹ̀ bá bóyá wà ádùnwọ̀n wọ́n tẹ̀lé wọn ní ti àbòsí wà ádùnwọ̀n àti ní ti kọjá àlà gbogbogbòdìyẹ ní ti ìjọba ní ṣọ̀tá wọ́n tẹ̀lé bàbá Israel bàbáyá wà ádìwá wọ́n tẹ̀lé wọn ní ti àbòsí wà àti ní ti gbígbé ìjà kojú wọn wọ́n ṣàfihàn ọ̀pá èèyàn yìí wọ́n máa ń bá jà wọ́n bá wọn jà bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀lé wọn ní ti ìṣùbáṣọ̀ká àti ní tàbùsì àti ní ti méjì àkójú wọn hápa ìdá ìrẹ̀wọ́n kàwé lọ́ wọn ò gbowó ọ̀yẹ̀ lẹ́ni tó ń tẹ̀lé owó nǹkan ẹ mọ̀ pé òkú níbi tẹ́lẹ̀ ilẹ̀ yìí àbí àbí omi ní ẹ wá lé àwọn kan bí wọ́n ṣe débẹ̀ wọ́n sì pín sọ́nà méjìlá kì í méjì ló pín torí pé ìran méjìlá ní Banu Israel yẹn lọ́rọ̀ tó lálàáfíà ọ̀nà méjìlá ni, ogun ló pín sí torí pé ìran méjìlá ni wọ́n ìran kọ̀ọ̀kan wá ń gba ọ̀nà kọ̀ọ̀kan lórí omi yẹn ẹ̀rí rẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n torí pé Musa ti sọ wípé ẹni ìpamipami fìhàn ọ̀rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ yẹn ṣe torí pé fìrì mú sápadà ṣàdúrà lé fìrì áhùn lórí alábàtúrẹ́ mú sápadà ṣàdúrà lé fìrì áhùn lórí bẹ́ẹ̀ náà ikọ̀ náà ó rántí ó padà rántí insha Allah ta'ala súra àtàkàí náà ní súra tẹ́ẹ̀mì náà ní ẹjá lọ àyà 88 وقال موسى ربنا وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا فاجعلوا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. ìtumọ̀ àyà ìpọ̀ kan lọ́rọ̀ táwọn àbá sọ nípa àǹtàbáwà àlèkọ́wòmí kúnà bèbè sọ bùyúta wẹ̀jẹ̀ àìní bùyúta kùn kìbìlátà láì ọ̀rọ̀ pẹ̀lú yẹn nínú bí tí wọ́n ṣàlàyé ẹ̀sẹ̀ yóò kà lọ́dí less than ten pages torí pé àwọn issues issues issues issues jáde bẹ̀rẹ̀ sáyẹ̀ akànra kí tàbá kí lérò fi pé ọlọ́run yà sọ fún Musa àtọmọ ẹ̀yẹ òdìní àárùn mú fún àwọn èèyàn méjèèjì ẹ wá fún wọn ní mísírọ̀ nílẹ̀ mísírọ̀ bùyúta àwọn ilé kan wájú àyù bùyúta ẹ ṣe àwọn ilé yìí kíbílà tán ní ibùdójúkọ wà kí mùsùlùmí ta kẹsì máa kírun bàbá ṣírí mọ̀mí ní ẹ̀bá òní nínú ìdùnnú títí mo kàbá yóò fi ní pé ọlọ́ọ̀ni ẹ máa kírun ẹ̀sìn rántí ní sọ́ọ̀tù bá kọ́ ọlọ́ọ̀ni wa sàínú ìsọ́bìrì ìwà sọ̀lá ẹ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ìṣúrù àti irun kíkí ó bẹ̀rẹ̀ pé ọmọ ẹni tó bá ń wá ìṣẹ́gun kò ní fi rún lẹ̀ ṣùgbọ́n ìdàkejì rẹ̀ ní lọ́dọ̀ àwọn èèyàn wa nígbà tí wọ́n bá ti ní ìṣòro ẹlòmíì yóò máa wá omi ìyá kiri òní omi ìyè mọ́ ẹlòmíì yóò wá máa jìyà ìyá apákẹ́ yóò lọ mọ orí òkè gbàlà òkè wà mọ tẹ́wárí òkè ẹlòmíì òkú lọ sọ̀hánwá yóò wá lọ́mọ ẹgbẹ́ ó fi òun kíkí ní oníkẹ́ máa wá ìrànlọ́wọ́ òun yóò pè jù tẹ́ẹ̀sì ṣe sùúrù ṣẹ́wárí sùúrù tó lòun ò lè ṣe nínú ìsìláàmù yẹn bóun ti kírun kírun gbogbo wájú òun ló ti dúdú ọ̀rọ̀ wo yanjú yóò wá ṣe tó jù bẹ́ẹ̀ lọ lórí òkè yóò náwó pèsè ìnáwó kírun kò sábà tó yẹ sanwó kẹ́kẹ́ kírun tó bá wí bẹ́ẹ̀ yóò sì máa yan lójú àwọn ìyàrá èyí bó bá lè tún ló kó òkúta yóò sì tún èyí ó fi yí ẹ̀kọ́ pẹ̀lú ọmọ kíjọba pẹ̀lú parí ó sanwó mẹ́ omi tí wọ́n ní o gbé wá láti ilé ibẹ̀ ló ti ra àwọn kan ta bí ọta mẹ́ àwọn ní omi kànga tẹ́pẹ́ sanwó ní kópa kan kẹ́kọ̀ọ́ kó ní ètò ìsìn. ó sì fowó ọpẹ́ lẹ̀ láì tí ọkùnrin tó gbá lọ́gbọ̀n ò tí ì ṣẹ́wọ̀n ọwọ́ ní kò dúpẹ́ kókó ti kọ́kọ́ ṣẹ́yún ó ti ṣẹ́ ìyàwó ọpẹ́ yẹn kọ̀ múlẹ̀ fọ́sọ̀ ó wàá dáhùn títí títí mẹ́ẹ̀ nígbà tí ọba dárí wà láyé kó tó ikú ó lọ kó tó kú tẹ́lọ̀ pé wájú òye mẹ́pẹ̀ grammar school lẹ́yìn ní opposite lẹ́yìn lọ́ọ̀mẹ̀ ṣọ́ọ̀ṣì wà bí ẹ̀ lè rí dàrẹ́bì ẹ̀ kọ̀kọ́ lọ sí àánú lọ́nà ìdàrí torí ilẹ̀ àánú yẹn ilẹ̀ lásán ni a mọ̀ tó bá wọ́n àwọn aṣọ yìí ẹni tó bá ti wá lè fara gbọ́dọ̀ kí wọ́n bá rẹ̀ ti kú pa tẹ́lẹ̀ náà eré ìtì ọ̀kú sí tá a sọ fún tí ò lè ṣe má ṣe wá transfer ẹ lọ síbi òyì mẹ́kọ̀ọ́ lòdù yẹn àbí iwájú òyì mẹ́kọ̀ọ́ làwọn àsìkò yẹn lóyì mẹ́kọ̀ọ́ lòdù náà. ǹjẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ nígbà tó pẹ́ ní tí wọ́n bá ti wá sọ ọ̀sẹ̀ yóò mọ̀ ṣe fún. wọ́n tó wá rí pé nígbà yọ̀ kò yí délé wí o tó bá délé náà kò ní sọ fún yín tí ilẹ̀ ńlá kan rọra sọ tì mí tó ń bẹ o tó bá lọ bẹ tó bá kọ́ lọ bẹ o ní wọlé o lè rí bàbá láéláé bàbá tó sì dájú mọ̀ òrí rẹ̀ àbọ̀jú òrí rẹ̀ pẹ́ wọ́n fà tẹ̀ tẹ́ wá sórí ìgbà wọn kàn ní àkérí rẹ̀ rọ̀ mi ẹ̀tọ́ bá lè rí wọ́n fà lọ́wọ́ orí pẹpẹ ní kò mọ̀ náà. هذا شيء معروف واضح mo mọ̀ bàbá wa má dàbí sango ajágbe ló lè kú òun bẹ́ẹ̀ ajágbe ìsáwọ́dù wọn ló lè kú òun ní báàgì ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àmì ìṣòro àwọn ìbí ó mọ tí mo sọ yìí ó wà kó ní bàbá ńlá ló lè kú òun ajágbe tó dá ọkọ àwọn afọ́jú lọ́ba àwọn ìwọ́n ló lajú wà lá mẹ́rin ṣe sí kánò pé ìmọ̀ ti kánò ẹ̀kọ́ ọmọ wọn ti bá mi mo wà má nàní eighty four eighty five eighty six eighty seven ẹ eh? tírélà ni wọn dúró abájọ àtàrà wa fún námi lọ́nà ìṣàlá wọn tẹ bẹ́ẹ̀ nà. àwọn tó gbélé àwọn ṣàkóso ojú wọn ní sọ yìí. ṣùgbọ́n àwọn èèyàn wá gbé ní ìlú tí ń ṣẹlẹ̀ ọlọ́run sì wọ́n ti sọ́ṣẹ́ ọlọ́run mọ́ta múgù kálágbá ní ìrẹ́rọ̀ ojú jẹ àwọn Yorùbá náà ní ọlọ́run mọ́jẹ kára ọkọ̀ ọgbọ́n kára lè rí náà ló ń tún jẹ ní ìtúfẹ́ máa wọ̀ ní ìwà ó jẹ́ pásítà nípa máa yẹ ọlọ́run sàmúra àádìí lọ́bẹ̀ torí màá máa dá kọ àwọn èèyàn gẹ́gẹ́ mọ́lẹ̀ jẹ́ èèyàn lálálálá tí wọ́n kó rí rẹ̀ wọ́n sọ tó sọ pé òun ti ṣiṣẹ́ ìyá lórí ìsẹ́ àyẹ̀wò tí ò yá àwọn kankan ẹja fi yìí nílẹ̀. tẹ̀síwájú àfárá. وأوحينا وقال موسى وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ó wọn kókó lórí pé òun ò ní yé kí àjàmbá ní ìsọ̀rí lóhùn mọ́ pa wọn lọ́mọkùnrin pakúpa ni òun sì máa jẹ gàdá lé wọn lórí òun sì ní jáwọ́ kò bẹ́ẹ̀ kò ní kò lùkù ẹrú musa wa bẹ̀ lọ́rùn ó ní rọ́bà ní olúwa wa ìnáka tẹ́yìntà fìràwọn ẹ̀wọ́ mẹ́lá àbúzínà tán ìwọ ló fún fìràwọn àtàwọn ìjòyè rẹ̀ zínà tán ìwọ ló ṣe wọ́n lọ́ṣọ̀ ìwọ ló fún wọn ní nǹkan ọ̀ṣọ́ góòlù tàmọ̀ sí wúrà fàdákà bàbà ìwọ ló fún wọn bàbá yẹn wọ́n pè ní bronze ìwọ ló fún wọn idẹ bàbá dẹ kọ́pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ló fún wọn. wọ́n àmúwálà àtàwọn dúkìá fí àyà ti dúnìyà nígbèsí ayé wọn ló kó lé wọn lọ́wọ́. ọ̀bọ̀nà ni ìlú àǹsàbílì. ó dédé fún wọn lélẹ̀ ìtò fún wọn wá ṣe sábà bí sísọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà rẹ̀ tààrà. a jẹ́ pé bọ́lá bá kọ́ ayé léèyàn lọ́wọ́ níwọ̀nba tó wù láti kó léèyàn lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ní sọ́ọ̀tù ìsìlá ọ̀nà wípé ọlọ́run ní mọ́kánà lórí ìdòlẹ̀ ájílà àjẹ́nẹ́là òfin amánàṣá olùmọ̀lórí ẹni bá wá ìkánjú ayé lọ́lọ́run dàpẹ̀ bẹ́ẹ̀ ní ọlọ́run ní àwa náà ó kánjú pé èyí tó wù wá nínú ayé tí wọ́n ń wá lé ẹni tó wù wá nínú àwọn tí ń wáyé lọ́wọ́ ṣé ọ̀rọ̀ yìí ò dàrú ṣé ọpọlọ́jì ò ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn kan wáyé wọ́n pọ̀ ọlọ́wọ́ ní àwọ̀ àwọn mú àwọn kan nínú àwọn tí wọ́n ayé rẹ̀ kìí ṣe gbogbo wọn àwọn tó wù wá nù akùnrin rẹ̀ kí ni wọ́n wá láyé gbogbo tí wọ́n wá yẹn àwa ní fún ọ ní gbogbo ẹ̀ àwa mú èyí tá a wá yẹn àwọn tó wù wá yẹn àwọn tá a fẹ́ yẹn wọn lọ́wọ́. mo rò pé tí bá ẹni tó lọ́ba tí wọ́n pa yín lé lọ́wọ́ gbogbo àwọn bá ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí a gbọ́dọ̀ ó wọ́n jẹ́ gbọ́dọ̀ fẹ́ pa wá lórí torí bọ́lá ń ní àwọn afáwá ní ìtumọ̀ àwọn tó wù wá nínú àwọn tá a fúnra yìí ni àwọn tá a fẹ́ parun ẹlẹ́yìn ọlọ́run sọ́lẹ̀ lọ́lẹ́rìí ọ̀rọ̀ wọn ni tó tẹ̀lé fún màmú ìjà ánámà yasùmáhà màdùgbòmà màdùkọ̀rọ̀ lẹ́yìn náà àwa lọ ju ẹni tó wù wá yẹn pa kó díẹ̀ fún ayé àlọ́dún sínú ọ̀nà jáhànámà yóò wọ inú náà yẹ ní mọ̀tòmọ́ mọ̀tẹ̀kúrọ̀ ní ẹni ìrẹ́kú lẹ́ni yẹpẹrẹ. ọlọ́run fẹ́ràn ẹni tó fẹ́ jù sí mu náà ní. kí ló sọ abẹ́rẹ́ olú náà dúkìá tọ́lọ̀ ń kó fún un. òní mo ta ń sọ ń bí pé dúkìá tó fún wọn yìí sísọ àwọn èèyàn lórílẹ̀ wọn ò mọ ọlọ́run ò mọ àlá níwọ̀n nìkan ṣoṣo nítorí náà. ربنا طمس على أموالهم واشدد على قلوبهم torí náà àwọn adúkìá wọn rẹ ṣe ìdáyà àwọn adákọ̀ọ́ wọn lè kókó fàlà. fàlà mìíràn hàtà yàrá òun àdàbà àlè. wọn ò ní kí a má gbàgbọ́ nínú pa mi ní kí wọn kò jẹ́ kí báyà wọn lè lò títí tí wọ́n fi rí ìyá ẹlẹ́ta ilé ìmáyà kí lọ́lọ́ wa sọ. Qala qad ujibat da'watukuma fastaqima. ọlọ́run ní ẹgbẹ́ wọlé qad ujibat da'watukuma ṣé kámìlì lélẹ̀ ìdígbà mi kámìlì qad ujibat da'watukuma. kí ni tẹ́lẹ̀ náà ujibat da'watukuma. ló bá já sí ìlú. tọ́ kí ló fẹ́ fàyà mẹ́ ọlọ́ni àti dá nǹkan náà máa béèrè ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ẹ̀ náà bí mú o torí àwọn àkáwọn bí ẹ ṣe ń ka Quran ẹ̀rí pé pààyàn kò fàmì kankan sí lórí dáàbì náà gba ṣáda assimilation yẹn yẹn pé full assimilation a máa assimilate pààyàn sínú dáà tó tálẹ̀ so òjì bá dáà òjì bá ti dáwà so tiẹ̀ ìdí nìyẹn tí táyà ò ti gbà mí kankan wọn lọ fún ṣáda ní dáa so assimilation of ta into now. torí náà bàbá mi torí náà a ti gba àdúrà ẹ̀yin méjèèjì fàṣàkìlá wà látàtàbí àárín sàbí ìlànàdé nàláyà àyàmú torí náà káyọ̀ ojú tó ti yí ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn tí ó mọ̀ ọ́ dáwà sínú ẹ̀bà ní ìsọ̀rọ̀ èyí má mo mọ̀ pátí ká èyí ló wá fà á tí fìràwọ̀ fi gbà àfìgbà tó tó rí èyí. àwọn báwa ní kí la rí kọ́ nínú ẹ̀kọ́ yìí wọ́n ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni ó lẹ́kọ̀ọ́ ká ṣàdúrà lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run ká ṣàdúrà fáwọn ẹ̀mọ́ lórí pàápàá tó ẹ pé ìṣesí wọn ìwà wọn àtàṣe tí wọn ní ó ń sọ àwọn èèyàn nù apẹlọ léwọn lórí fún ọparun wọn ọlọpàá sọpá lọhùn àìsà islam wa muslimin wa adila shirka wa mushrikin wa dammiri ada adin sotiye allahumma dammirhu tadmira iná fi máa ń ṣe bá àtọ àìlè wọn lórí àlẹ́bí náà ṣe ní ogun bábì nígbà tó ń wúlẹ̀ pẹ̀ ọlọ́run àwọn eléyìí tó kù yìí lẹ́yìn mi tí wọ́n bẹ́ parẹ́ lónìí kò sẹ́ni kankan tí ó sìn ọmọ lórí ilẹ̀ òkú torí pé ní Ghana ànábì nìkan àtàwọn tó tẹ̀lé ló mọ ọlọ́run lọ́kàn ṣoṣo púpọ̀ àwọn ìyókù ọlọ́run púpọ̀ ni wọ́n mọ̀ nasara àti yẹ̀wù tí ń bẹ nílùú Madina ọlọ́run mẹ́ta làwọn mọ̀ mọ̀ mẹ́yọ̀ kan ànábì wa da ìpẹ́ lọ́lọ́run ọmọ ọ̀rọ̀ mẹ́ta ìdọ̀rọ̀ mẹ́ta èyí bá dà bí mùsùlùmí ṣe kiri wọn nìyẹn. lọ́nà ìgbàláyé ń bẹ ká ṣàdúrà láwọn ọ̀tá ọlọ́run lórí pàápàá jùlọ tí ó bá ṣe pé ìṣe wọn ó ń da ó ń sọ àwọn èèyàn nù kò jẹ́ káwọn èèyàn nípa ọlọ́run ṣe lórílẹ̀ olówó kan wà ní ìlú ìsinmi àwẹ̀ bá ṣe lóko kèbèrè ní ọ̀rẹ́lẹ̀ sí kíláìsì ni wọ́n mi àpò kọ̀ọ̀kan hmm? bẹ́ẹ̀ bí twenty ten ten kg ó tó fún ọmọ mi náà kó mílíkì ní alọ́wọ́ àwọn táwọn jà fún àwọn àwòye pé ẹni tó sì fún ọ yìí bóyá lẹ́bọ̀ ni tàbí nà sára ó sì níjọ ó sì ti máa ń sọ lọ́rọ̀ rẹ̀ pé èṣù àwọn tí bá ń sin èṣù ìyá ń jẹ gbogbo ẹ̀tọ́ bá ń sin lọ́wọ́ ní káwọ́ náà wọ́n máa rí jẹ wọ́n máa rí àwọn àfáàfá tó wá bá ṣe lásìkò náà ní pé àrámù ní kágbà ráìsì ìmọ̀wé ẹgbọ́rọ̀ mi wọ́n pe kí nìkan ní a máa ń ṣe ìlú a máa ń ṣe kankan léèwọ̀ tí e ṣe wọ̀ tẹ́lẹ̀ sáàdán lè darí àti fìtìnà láti fi ti àbúrú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ sọnù pàṣẹjọ́ ìpínlẹ̀ ìsìnkú pásítọ̀ kan ló ń gbára máa pín nǹkan fún wa náà rẹ̀ ní àpò aláìtàlá ìyẹn ìjọ pín nǹkan kan torí yóò ráyè àwọn tó ní kò rí jẹ torí tó bá yá lọ láti kan náà àwọn ọmọ ìbára ẹni kristian wọn tó bá yẹ pé ojú ọ̀nà kan ló wà ó sáàsì náà ní kí ó pin jọ yẹ tí ó fún wa lóúnjẹ à ń gbà haram láti ń ṣẹ̀ṣà. kàkà bẹ́ẹ̀ àwa wà á tó ní nínú tiwa bá sọ̀rọ̀ kí lẹ̀ ń wò kèmèrè kó jẹ fún wa ẹ̀yìn sì ní ẹ̀rí pé ètí wọn fọ àwọn ọmọ yóò ju tó wà lọ ṣẹ̀lẹ́ àníyàn gangan ló tẹ́gbẹ́ àtìsífà ìmọ̀ múdàgbẹ́ ẹ̀sìn wá yàtàj ìlà ìlìmì ó ní bùkátà sí ìmọ̀ kí wá ṣe ìmọ̀ lásán dàkí ìmọ̀ tó wá tó jìjò gan tẹ́yọ́ fi lè ṣe ìsìnbáàtì àkàn tẹ́yọ́ fi lè fa ìdájọ́ yọ nínú nusus nínú àwọn ará Quran àti Sunnah àwọn ọ̀rọ̀ míì wá òun ní rí nínú kìtáàbù ní rí nínú súnà ṣùgbọ́n ẹ̀kọ́ tó ti ní nínú usulul fíkì àti qawaidul fiqhiyya táǹpẹ̀ ní law maxim àti principle of islamic jurisprudence òun ni wàá lò láti fi ṣe istinbat ahkam ló fi fa ìdájọ́ yọ gẹ́gẹ́ bí àwọn lọ́yà ní court àtàwọn adájọ́ nígbà míì òfin nàìjíríà kò ní sọ̀rọ̀ directly nípa kankan wọ́n wá lo maxim law maxi fún máa lo príncípù kan ṣòtí ibi juice ibi rẹ̀ nílò justice delay is justice denied ẹni yìí wọ́n yọ nípò ìwé ìtọ́sọ fún ṣé ìkan àwọn rẹ́pù tó ṣe ìdájọ́ pé iye ọjọ́ tó lò ní pé kí wọ́n dá gbogbo ẹ̀ padà ní wọ́n lè lo lọ́wọ́ máa tì nígbà yìí láti dájọ́ pé kó kọ́kọ́ padà síbẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ kàfẹ́ jẹ́ yíyà nígbà tí wọ́n di justice ẹ̀ ọkọ̀ island torí pé gbogbo àwọn àbádòfin tó ti wá wọlé gbà tó wò sí bẹ́ẹ̀ ńkọ́ contribution ti ẹ̀kọ́ ìròrí ti ẹ̀kọ́ wọlé bẹ́ẹ̀ tí wọ́n lè gbà gbogbo àbádòfin ẹ̀ padà pé kó ló ṣẹ̀wá sọ ti ẹ̀ lórí ẹ̀ tọwọ́ tó ní pé ń fún yẹn ìyá náà ló jẹ́ pírísìpù tó yẹ kí wọ́n lọ ń wà náà ní justice delays justice denies fifty trial ló yẹ kí wọ́n fún yẹ kó yẹ kí wọ́n tètè dájọ́ ẹ̀ torí pé àwọn nǹkan tó lò ó ní ìsìn ó pọ̀ tí ó sì ṣe dá padà ìyẹn lè má sí ní òfin ṣùgbọ́n ní ó ní law magazine ta ń pè ní ọ̀wá ìlú fìkìyà àtọ̀wá ìlú fìkìyà ó pọ̀ alẹ́ ọkùnrin àlàṣe fọ́nrán àtàsọ̀wúrì yìí. The adjudication in a case of a case is an offshoot of his perception tó bá fẹ́ dájọ́ lórí nǹkan kan ìdájọ́ tó gbé jáde yóò dá lórí bó bá ṣe wòye sí sí ẹlòmíì tún lè wọ lọ́nà míì tó tún lè dájọ́ ìdájọ́ ṣùgbọ́n wọn á tẹ̀lé ẹni tó ní pìlẹ̀ òfin nínú ọpọlọ tó mọnu sóòsì kò látẹ̀lé òmò sọ pé irú òun ní ìsìnkẹ́nìká ní àwa ìgbà àkùdà abẹ́mọ̀ fún yín torí ọmọ ìyá yín wá mẹ́rẹ̀ àgbà àgbà ìjásìkò àwa àwọn àwọn tí ò ní tá lọ fún lé ẹ̀gbẹ́ wọn nígbà wọ́n fẹ́ kámẹ́rà ara kẹ́rọ wọn ṣó rẹ̀ nínú wọn lọ pé àwọn muslim tí à ń jẹ báwa àpá títà lọ́wọ́ rẹ̀ ọlọ́run sàfọwà lọ́rọ̀ kan ṣẹ́ ọlọ́ni a ti gba àdúrà yìí méjèèjì nínú tí mo sọ lẹ́ni tí mo sọ ní pé ìgbàláyè láti ṣàdúrà lórí àwọn orin àwọn ọ̀tọ̀ ọlọ́run nígbà tí wọ́n ń sọ àwọn èèyàn pàápàá jùlọ. irú ènìyàn rẹ wá bẹ náà pé ọlọ́run gba dúkìá ẹ̀ jẹ́kọ̀ náà ó dẹ̀ ju arin ẹ̀ tí ó mọ̀ wá tọrọ jẹ lọ́wọ́ wa. torí bó ti ń sọ àwọn èèyàn nù. tó bá ti wá dẹnu arin ẹ̀ àwọn àmọ́ sọ fún àṣẹ kò sí lọ́run rẹ̀ yẹn mọ́ ló fi dẹnu arin rẹ̀ kò wá ní jẹ́ okùnfà nù fún àwọn mùsùlùmí tó kù lórí ilẹ̀ irú ẹ̀ ní iléeṣẹ́ ní ẹlòmí ilé dáálẹ̀ ó lè wá da sílùú mùsùlùmí yóò wá fi májẹ̀mú sí pé gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ní yóò kọ́ṣẹ́ sí i ebi sì ń fa àwọn èèyàn àwọn lágbálẹ̀ àwọn ìgbìmọ̀ wọn mọ yí padà ọlọ́run iléeṣẹ́ yẹn tí ó jóná abẹ́lẹ̀ ọ̀pọ̀lọ́ iléeṣẹ́ yẹn tí ó jóná torí kó dá iléeṣẹ́ yìí lẹ̀ láti fi sọ àwọn èèyàn mú púpọ̀ lójú ọ̀nà tààrà bóyá kò sẹ́ tó dá tẹ́lẹ̀ kò sí tó kàn ń mẹ́sìn tí ẹni kò ṣiṣẹ́ àbí lẹ́nu àbí kò jó ṣùgbọ́n ẹgbẹ́ tó ń dálẹ̀ torí àti pa ẹ̀sìn wọn nílé tí òun tó jóná ẹni tó dálẹ̀ tó ń kó jóná mọ́jọ wá jóná kú yóò jóná kú bára rẹ̀ rí wúrúwúrú kó náà wá máa tọrọ lẹ́sẹ̀ títì mo rò pé kí ni mi wá ní ẹ̀ ìtawà bá ṣàlàyé nìyẹn abalẹ̀ tó ń sọ àwọn irú àdúrà yẹn ni àlọ́ ìwé musa ṣe ọba ní àwọn ọmọ kọjá ọba ní wàjá wá sínú bani sọ̀rọ̀ ní ìlànà ìbáṣẹ̀rọ àwọn ọmọ kọjá ayé ayẹyẹ àti ìfọdún ọlọ́lẹ́ náà àti ìtìtàn tẹ̀síwájú. wàjá wá sínú bíbarí ìsọ̀rọ̀ ìlànà ìbáṣẹ̀rọ fàtìbáhùn fìràwọ̀ wàjọ́nù báwọ̀ yàwó àdáwà. nídojú kàkàjàkọ wọn àti nítàkùsí fìdáwọn àtàwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ilé wọn lọ hátà ìlà. hátà ìlà أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي قال آمنت أنه لا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ọlọ́ni wo gbogbo ẹ̀yà lẹ́ni tí àwọn mùsùlùmí ló ń lé wọn débi títí tó fi já pé ìtẹ̀ wálé wọn bá omi ti fẹ́ gbé wọn mì tán kọ́ọ̀lù fìràn wa ní ámẹ́jù kó wá gbàgbọ́ báyìí àdáhùn pé dájúdájú láìláha kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí òdodo ìlà láti amẹ́nà ti bí ìbámu ìsọ̀rọ̀ àyàfẹ́ ní táwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́ wọ́n á náà àti pé èmi omi náà lè ṣe ìjọba náà wọ́n sì lè bó ṣe sọ ọ̀yẹ́ ni ṣe gbádùn àwọn sáṣẹ títí tí kan wọ́n èdè báyìí kó mọ́ gbà gbà tí kan wọ́n lé wájú gbà tẹ̀síwájú. Ààyè قبل وكنت من المفسدين kìí ṣe ó ṣe ní ó ṣe wá ń jẹ́ sìn ín kọ́ ní àṣọ ìta nígbà tí wọ́n ti ya pa àṣẹ ọlọ́run ṣáájú ògbà kọ́ nínú wà kó ń ta mi lẹ́nu sí ní ìlú sì jẹ́ kan náà àwọn òbílẹ̀ jẹ́ ọlọ́pẹ́ ó ṣé wàá sọ fún màá ṣe o kí ló sọ pé tùmọ̀ ẹ̀dẹ́ ẹni tí ò látúnṣe ló máa ṣe ń máa ṣe o. tẹ̀bárẹ́ nìkan lọ sí tù nílẹ̀ Yorùbá ó wà lọ sí ẹnìkan wà lọ wò ó bá jáde ó ṣe bàbá mi ti dùn mí ó ṣe ó ṣe pé ó dìbò ó ṣe kò sátúnṣe mọ́ ọlọ́ni ó mọ̀ ṣe ó ṣe wá tẹ̀sí ìlú gbàgbọ́ nígbà tó ti ṣáájú ó ti takò ó. فاليوم ننجيك فاليوم ننجيك ببدنك تكون خلفك آية ọlọ́run ní lónìí fún tó ṣe yìí nunajika ní bàtàlì àlà ọ ní ara ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ó bọ̀ ṣùgbọ́n ara rẹ̀ ní bọ́lọ́ gidi kò ní parẹ́ náà.

ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nípa àwọn àmì àwọn ọlọ́run olùgbàgbéra ni wọ́n afọ́nufọ́ra ni wọ́n. fatimu bí dùnìyàwó tàṣírò náà kìdí andini mùtàgọ́fìlì mùtàbàdìlì andini mùtàbàdìlì. ọ̀rọ̀ ní ayé máa ń yé wọn ṣùgbọ́n andini tó láti ní bí ẹ̀sìn mùtàgọ́fìlì àfọlùfọ̀rọ̀ àwọn ọ̀yà mùtàbà lídì olórí líle mú ọ̀yà ní ìwọ̀n yorùbá tàbí tí orí tán tún fún àwọn ilé pé kí olùgbà lídùn olórí líle àwọn tó ní yorùbá mi kì tún fún ilé pé láì olórí líle náà bá tún máa nípa lídì wọ́n lórí líle ẹ orí líle orí rẹ̀ kò sí tẹ́lẹ̀ kan tí ó yẹ àtàwọn ọmọ kan lè gbé tó ti rántí ṣíṣì tó bá ti lọ sí ìṣí ṣíṣì ọ̀dá ikú omi pé wọn mọ̀ yóò mọ̀ sí ìṣí pé ní alìbá àtàzà ṣíṣì apádùnà àlè lọ́sì kàkàrà láti lè fi sí ìṣí ẹ ṣíṣì olórí ilé pẹ̀lú ìwà àwọn ọ̀fẹ́ yóò bá sàmọ́láyé ọ̀fẹ́ mi kú ọ̀nà ọ̀yọ́ mi ò tí èmi kó mọ pé èmi kó mọ pé ìsì máa wá ṣáá ṣí ṣí tó bá ti lébi sí ṣí. olórí ilé ọlọ́run sàánú wa nípa sí ìṣòro orí ẹ̀lẹ́ àkókò lórí ọ̀dọ́ ilé gbogbo rẹ̀ ọlọ́run a ní kó lè dá mi olóṣèlú àwọn afá onímọ̀jì rẹ̀ wọ́n ló kú fèrè àwọn ìbí tí ìlọ kí lọ wò wọ́n ló wà ní mísọ̀ ní Cairo ní mùsíọ̀mù àmọ́ mo rí lórí eh, cd abdul Islam eh, abdul Quran abdul Quran the land of Quran àwọn ìtàn tí Quran sọ wọ́n fi gbogbo àwọn ilẹ̀ yẹn hàn wá ọlọ́ọ̀kì títò fi ṣe bẹ́ẹ̀ ní kò ní jẹ́ àmì ṣùgbọ́n ó máa ti lọ́wọ́ lónìí kí ni wọ́n ń ṣe sightseeing and tourism wọn ò kẹ́kọ̀ọ́ lára ẹ̀ èsì bẹ́ẹ̀ tí wọ́n ló ń sọ agbára náà náà ní ìrẹ́lẹ̀ bá àti òbí dáhùn bó ṣe wọ́n wà yẹn ló àti kánú ọlọ́run bá lè kí ọlásán pé tó bá di jọ ọ̀gbẹ́ nílé ayé kí ọlọ́run ló fi tẹ̀lé ègú àti nígbà wo ni nígbà ọ̀gbẹ́ ìdá kí ọlọ́run yóò ṣe òun fìràwọ́nà yóò kó wọn wọ náà. Àyà mi wá ń bẹ pé ó ṣe wáyé àdẹ́rù ọ̀rọ̀ bí ó na ilé ìkọ́. Gbùdú wọn wà ṣìyà. Àdẹ́rù ọ̀rọ̀ bí ó na wọn wà ṣìyà. Ọ̀rọ̀ bẹ́ ẹ wọ́n yẹn iná ooru náà yóò máa wá bá ń bẹ̀ ní gbogbo àárọ̀ àti ìrọ̀lẹ́. Gbogbo ìrọ̀lẹ́ àárọ̀ àtàlẹ́ iná wọn wá bá mẹ́ ẹ̀yìn lẹ́ẹ̀kan pé jìyà bí ó sì ṣe máa bá títí dídọ́ ògbéǹde nìyẹn tó bá dídọ́ ògbéǹde ìkú ni ó fi yóò tún wá ṣáájú àwọn. sáàtù àdàkìlú ààrẹ fìlàáhùn ẹṣẹfẹ làdá. ọlọ́ni èyí tí ń nípò tó wáyé nínú ìyà tí iná wá ń bá láàárọ̀ tí wọ́n ń ba aláṣàárẹ̀ ọlọ́run tó máa dìjọ́ òwe mi á tó wá mú lọ́wọ́ àìṣàdàlà àbá ìyà tó tún lè ju owó yóò tún jẹ́ ní ọ̀gbìn ṣùgbọ́n bá yẹn bá débẹ̀ wọn ò ní rántí bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n fi yí padà kó gbàmọ́ alágbára yé àmì pírẹsidẹ́ntì tó lọ wò ìwà burúkú yóò tún máa wò lọ́dọ̀ fi sọ pé ó tilẹ̀ jẹ́ wípé kàfíràn mi nà náà sì àná àti nàlá gan filọ̀ olùgbàgbé ni wọ́n nípa àti ọlọ́ àmì òní rò Aya yìí ní nǹkan bí ọgọ́rùn ọdún àbọ́gọ́rùn ọdún méjì sẹ́yìn wàhálà ní láti tú fáwọn èèyàn. Àyàfi fáwọn onígbàgbọ́ òdodo tó dáná ló kú rẹ̀ parí káwọn archaeologist tó wá ló kú gbé jáde. bàbá ní kò para wọn. I have seen one error in your book. Your book says the not destroyed, but where is it? Are you sure? A lò ti rí àṣìṣe kan ní Quran. Ọlọ́run ní Fìràánù nípa Rwanda. Olóògbé pé gbogbo tọ́lọ̀ bá sọ ní Quran tí ò bá tí ìyé wa ká ní òtí ìyé wa. Ṣùgbọ́n òdodo ni òdodo rẹ̀ lè máa wá tí hàn lónìí yóò hàn lọ́la. Ẹ̀rọ náà sọ wípé gbogbo ń tàn ṣe pátá lòun ó fi hàn wá níjọ́ pé ìdá ìgbéhámà kò tí ì sí tẹlifíṣàn kì í sí fídíò kì í sí rédíò fídíò dé tẹlifíṣàn dé rédíò dé ó dá ní ìsinlọ́wọ́ ara rẹ̀ ó rí kọ́ńtù tá ṣe ó tún pè rẹ̀ fúnra rẹ̀ ìwọ́nà ọmọ òwe tó tún yàrá rẹ̀ ó tún máa wò. ọlọ́run sọ fún àmàlẹ́kọ̀ọ́ wà lọ́tún àtúnṣe wọn kọ́ tá à ń ṣe rẹ̀ yẹ pé yẹ pé wàá takò lónìí àkótó yẹ lónìí lónìí gbẹngbẹng làwọn yẹn wàá takò jù àwọn yẹn làwọn yẹn tíìsì àwọn tí wọn kò sọlọ yọ lọ ìgbà wọn ti sọlá ní gan àwọn ayé lónìí ọlọsọrọ àwọn fúnra láàrin wọn àlìjẹ náà àlébi sàlàyé àlìjẹ náà wọn ó kárí kó wà ní ohun tiẹ̀ ẹnì kó ní wọn tẹ́lẹ̀ kejì ẹ sì lọ lọ ayé lọ àwọn tó sì já ti wà báyìí ó wà nù ní ẹnì yóò wà nù tiẹ̀ ẹ sì jọ video conference wà ẹ̀yin bíi twenty ní different parts of the world ẹ̀ sì ní kanáà ẹ̀ lọ́mọ ṣe meeting ilé mi yẹn sáà fèsì ọjọ́ sẹ́yìn yẹn sẹ́yìn ẹ̀ dẹ̀ conclude the meeting yẹn láì dé tó ká ló ń gbé. ta ló wá yẹ kó gbàgbọ́ ju àwa ẹ̀wọ̀n náà nàbí sọ fún fi dúnìyà kà á nà ká dọ̀rí mà á gbé sàbí. máa bẹ ní ayé gẹ́gẹ́ bí àlejò abẹ tó fẹ́ fo títì mọ́tò polówó àyà àmẹ́bí náà fẹ́ wọ́n lónìí tí express ti dé tánú epo gba ànábì wọ́n ṣẹ́jú ẹ̀ máa bẹ̀rẹ̀ express two late three late ṣé yóò níwọ̀ tó ó sì èyí ó bẹ̀rẹ̀ kó tẹ̀ mí kó tó kọjá ànábì yìí bó ṣe máa gbélé ayé nu ṣùgbọ́n láyé ànábì èèyàn kí ló fẹ́ wò lójú ọ̀nà tó fi fẹ́ fo títì ẹ̀gbọ́n gbàdánù ti wá aṣọ ìjọba ní ìsìn ó yẹ kó yé wa jọ àwọn yẹn lọ ṣùgbọ́n àwọn àjọ àkéèsà àtọ́wọ̀n ti jọba ló jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run èwúlò lára èèyàn kẹ́kọ̀ọ́ nígbà gbogbo ìlú ọ̀rọ̀ náà abẹ́rẹ́ ọba ní ìjọba kó fún alágbèyọ iṣẹ́ alákàárẹ̀ tó wà dọ̀la máa tẹ̀síwájú níbi tá a bá dé lónìí àwọn ẹ̀kọ́ bá kọ́kọ́ bẹ́ẹ̀ aṣàlàyé ẹ̀ náà èyí tá àwọn ẹnu bá bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ náà ni pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dúró dìgbà tí ó máa pọ̀ ká kókó tó tú bá torí fèrè àrùn ikú ti dé ó sì ti dájú mọ́ ó kù ló ṣẹlẹ̀ òun bá lọ́wọ́ òun fi tú báyìí mo rò pé tí lànà bíbí ní ilẹ̀kùn túbá ó ṣí ilẹ̀ fọ́mọ èèyàn hátà lùpọ̀ bíbí nígbà tí wọn bá ń lọ kàkú nìkan lọ́wọ́ ní kò gbà torí kó ti hàn dájú kò ti fẹ́ kú tó bá tún bá ń gbà kan lọ́wọ́ nígbà torí náà kéèyàn tètè túbá kéèyàn má ṣe tẹ̀síwì alákàlẹ̀ mùsàwùn fún mọ́nìhùn alẹ́dínà yà kò ní ìsáwọ́ àtúntò. Àwọn tí procrastinators are destroyed, they are weak. Who are they? Those who used to say, soon shall I repent. Wọ́n ti parọ́, àwọn mùsàlùfún wọ́n láwọn oní jẹ́bẹ̀, àwọn ọdún máa sọ pé màá tún bá tó bá yá, nígbà wo ló fẹ́ yá tó nínú sàárè tàbí sọ pé dọ̀la tí bá ti graduate mo sáà tó àwa máa ṣe sùn lára kí o ṣé pé ní university sì bí lẹ́ni first class mi ò ráàyè ta sọ pé ó graduate o rí kájú procession tí ń ṣe university báwọn student ìgbà tẹ wọlé semester ṣé o ò mọ̀ pé o lè wà lára wọn àbí àwọn èèyàn kú ní service ṣé o mọ̀ pé o lè wà lára wọn ni torí lè yẹ sọ pé ti bá parí project báyìí máa ṣe náà ẹlòmí ní owó èlé tó ń bísínẹ́sì ṣáàlà tó ń bá ti òun fẹ́ balance àwọn kìíní kan nígbà á stop business owó èlé yẹn kó gánwà pé ò dáa ta ló sọ pé ó balance ẹ̀ kó tó kú. àwọn ẹlòmí tó wà ní ajá lónìí òun kàn fẹ́ fi achieve kìíní kan ni tó bá ti dé senate tó bá ti dé senate ó máa gbára kúrò ní ẹgbẹ́ yìí ta ló sọ pé ó dé senate tó bá dé senate sọ wọn tẹgbẹ́ tó tún burú jù ní ọ̀la wọn tún fi lọ́ọ́ mẹ́wàá ní wọ́n jẹ senate president wọn bí wọn bá tọ́ ọmọ circuit yẹn kò lè di president ṣé o pé ó dẹ̀ máa benefit àwọn muslim ẹ jẹ́ kó tó bá ti wọ̀ tó bá ti di president kó tó kó bẹ́ẹ̀ tó bá tún ti dé láyé kó tún burú jù ní ọ̀tún bá pàdé bí ẹ tó lówó ni kò lè tẹ́ lọ́rùn láíláí ẹ̀rẹ́ lómi ìdára ní ẹbí five thousand naira yóò wá máa sọ fún yín bẹ́ẹ̀ eh, òun ṣe fúrọ́jẹ́ẹ̀tì kan òun ti ná seventy five million sí fúrọ́jẹ́ẹ̀tì eh, ẹ̀rẹ́ máa jẹ́ bí one hundred and twenty million ń wá eh, àti forty five million ló five thousand ló ń béèrè lọ́wọ́ ẹ̀wọ̀n nígbà tó pé ilẹ̀ ohun tó wà ń bì àwọn kan ti ẹ̀ fowó sí wọn làbẹ́ ra ló fẹ́ gbé lọ onírara one thirty ló fẹ́ kà wà láìpẹ́ ní twenty five thousand tó bá wà rojọ́ pé tó bá sọ́ra ìwọ ló tún wá gbé lówó. kí ló fà á ní òsè máa ń sọ ibi tí ó kù sí nìyẹn ló jẹ́ pé ibi tí èèyàn bá wà kó tètè ronú kúrò àdàkó sì máa ń ṣe dáadáa torí kò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la má sọ tí ó di bàbá yìí ọlọ́run sànù wa dáadáa ọlọ́run ní jùmọ̀ àjẹ àlékún dáadáa lọ́kùn ṣì wá dábàá nàbí wọlé ọlá dábàá nàbí wọlé ọlá wọn jà wà lẹ́yìn ànábì sùhánù kàlá ọmọ ọdún ní ìgbàṣẹ́ lọ́dọ̀ ìlànà àti ọ̀sán àti ìlú.